كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الحمد لله الذي خلق الموت والحياة لابتلاء عباده الصالحين والصالحين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run bá wa ọba àdá ọba tí ọsẹ́ wa kù dí àsìkò yìí pẹ̀lú àánú rẹ̀ àti pẹ̀lú agbára rẹ̀ tún wá ṣe wá ní mùsùlùmí òdodo ọlọ́run tún wá ṣe wá lẹ́ ní tí ń tẹ̀lé súnnà anábúwa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba tó ṣe báyìí fún wa ẹnìkọ̀ọ̀kan wa apadà sí ibú àti tìgbà kọlọ́mọ́jọ ọbẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa mo kí àwọn bàbá wa imam Sheikh Abdul Fattah abidahullahu ta'ala wa ra'ah kọlọmọ sábà sàlékún dáadáa yín kọlọmọ fún yín ní usul khatima àti bọ̀tán dáadáa kọlọmọ sẹ́yìn lọ́mọ àdìjánà bá ti tọrọ fún yín kọlọmọ sàlẹ̀ sí bẹ́ẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa náà mo kí gbogbo àwọn jama central mosque ti àwà yìí nílùú Ìwó mo kí gbogbo àwọn bàbá bàbá àti gbogbo àwọn àwọn àlùfáà àti gbogbo àwọn ọ̀dọ́ àtàwọn ìyá wa àti gbogbo àwọn sisters wa ipe àláfíà ọlọ́run àánú ọlọ́run kọ́ máa bẹ́ ní kọ̀ọ̀kan wa mú kí gbogbo àwọn àlùfáà tí wọ́n ń bẹ níkàlẹ̀ àti gbogbo àwa tá jẹ́ ọmọlé kéwú ọbẹ̀rẹ̀ rí wọn Sheikh àti ọlọ́run ní kí kápàdé wọn ní lẹ́ni almarufu bi Ibn Raji abidahullahu ta'ala wara'ah kọlọ́mà sàlékún dáadáa yìí àti gbogbo àwọn àlùfáà tí àjọ wá ẹ̀yọ́ màríà mi nínú ẹ̀sìn wa tí wọ́n ní kágbéyẹ̀wò nírọ̀lẹ́yìn ọ̀rọ̀ tí ó lágbára púpọ̀ nù tó jẹ́ pé ẹnìkọ̀ọ̀kan wa a gbọ́dọ̀ máa jòkó níbi tí wọ́n bá ti ń sọ ọ́ nítorí pé ilé ayé dà gẹ́gẹ́ bí omi òkun tó jẹ́ pé tẹ́yìn bá ti bọ́ sínú ẹ̀ èyàn ní farabalẹ̀ mọ́ yóò máa gbáyàn sọ́tún yóò máa gbáyàn sósì yóò máa tìyàn síwájú yóò máa tìyàn sẹ́yìn tẹ́rù ọmọ wa ba kálukú pé bó la ṣe fẹ́ dé èbúté bó la ṣe fẹ́ là kúrò níbi ìparun èbúté tí a ń lọ òun náà ni àlìjánná ọlọ nígbà tí wàá bára wa nílé ayé yóò wá fẹ́ nípọn díẹ̀ yóò lágbára díẹ̀ láti kólé ayé jọ tán nítorí pé bọ́ọ̀bá ti ń kún kankan jọ nílé ayé bọ́ọ̀bá ti ń ní kankan ìjọba ti tẹ̀ lọ́wọ́ ó tún máa ronú míì ilé ayé wọn ni wọ́n máa ń lé níwọ̀n ilé bá ọlọ́run wá dá wa sílé ayé yìí ó dá wa ó wá ṣàlàyé fún wa yìí pé gbogbo yín ń padà pa yín lọ́kọ̀ọ̀kan gbogbo ilẹ̀ padà kú sẹ́rí almautu ikú ẹ̀yọ́ miami wọ́n ní qadarun kataba Allahu ala bani adam ọlọ́run ọba aláàtí ṣe ní dandan fún gbogbo ọmọ ànábì adam sawa'an kana musliman aw kafira bóyá ẹni tó gbà fọ́lọ́run tí ń sin ní o tó súnmọ́ abẹni tí ọtakòtọ̀ lọ́hun nítorí máwọn anábí ọlọ́run tí wọ́n ti kú gbogbo àwọn fẹ̀ràwọ́nà náà àwọn nàmòrúdù àwọn kọ́rúnà gbogbo wọn náà ti kú ikú yọ yọ òlílẹ̀ kọ̀yọ̀ àfáàlẹ̀ àtọkùnrin àtobìnrin gbogbo ẹni bá ti wálé ayé yọ padà tán ọlọ́run sọ nínú àyà tọ́pọ̀ tí fi ń dá wa lójú wípé ẹ padà kú ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ń tọ́wọ̀ ní ayé yìí ó ní ó dá wa lójú kọ́dà ọ̀pọ̀lọpọ̀ ntọwa lọrụ wà lọ́rùn náà tí wọ́n ní àpàdà débá kọ̀dẹ́lómìnà lójú àmọ́ kò sẹ́ni tí kú ọ̀dá lójú nítorí pé bàbá rẹ̀ ti kú ìyá ẹ̀ ti kú àbúrò ẹ̀ ti kú ọmọ rẹ̀ ti kú ọ̀rẹ́ ẹ̀ ti kú ìyàwó ẹ̀ ti kú ọkọ ẹ̀ ti kú ọmọ pé kan òun náà kú ìgbà tí ọwọ́ ayá nìkan ni òṣèkéni ni ọmọ ikú

ọlọ́wọ́n bá aláàtún wá sọ ń ta gbọ́dọ̀ kú lélérí òun náà ní Islam ìtumọ̀ ní pé ẹ gbọ́dọ̀ kú sínú bọ̀rìṣà ẹ gbọ́dọ̀ kú sínú ṣẹ̀ṣe ẹ gbọ́dọ̀ kú sínú ẹbọ ẹ gbọ́dọ̀ kú sínú Christianity ẹ gbọ́dọ̀ kú sílé aláwo ẹ gbọ́dọ̀ kú sọ́dọ̀ àwọn adáfá ẹ gbọ́dọ̀ kú sọ́dọ̀ àwọn tí ó bìlífò kọ́lọ̀ ń bẹ ṣe láwọn tí ó gbà kọ́lọ̀ ń bẹ kèfèrí làwọn náà àìgbà pé ọlọ́wọ́n bá ń bẹ òun gan lọ́sọ̀ wọ́n di kí ni kèfèrí ọlọ́run ní wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ má kú sínú islam ajẹ́ pé islam nìkan lọ́lọ́run retí lọ́dọ̀ wa ọlọ́run bá aláà àwọn bẹ̀ẹ́ kọ́dákun kọ́mọ́sẹ̀ ìsànú ẹni kọ̀ọ̀kan wa islam tí ọlọ́run bá sì ní akú sínú èyí islam tá nábì mú wa ni islam rẹ̀ dẹ̀ ni ó ní bùkátà sí kéèyàn wá díẹ̀ torí islam ti di oríṣiríṣi lọ́dọ̀ tí wà ń lẹ̀ yorùbá ń bì bá a ṣe jòkó lẹ́yìn tọ́rọ ẹ̀sìn bá fẹ́ dà wá pọ̀ sí ẹ̀rẹ́dì tí kálukú ọmọ sí tiẹ̀ àwọn kan ní báyìí làwọn fẹ́ ṣe tàwọn àwọn kan ní báyìí làwọn fẹ́ ṣe tàwọn wa tíra kan náà ní tíra wa kò yẹ kí ìròrí wọn ni wọ́n wa tíṣà kan náà al-muallim al-kabir rasulullah sallallahu alayhi wa sallam àmọ́ torí pé bọ́lọ̀ ń sin rán àwọn ànábì ọlọ́run wá sílé ayé àṣetáni àtàwọn ọmọ rẹ̀ náà àwọn náà sinmi ó sì jẹ́ pé ọlọ́run bá ní walaqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu at-taghut ọlọ́run ní gbogbo àwọn ànábì ọlọ́run tá ń kó wá sílé ayé yẹn níta ní kọ́ máa wá sí ni pé ká máa dáwọn èèyàn padà sọ́dọ̀ ọlọ́run kí wọ́n sì lé àwọn èèyàn kúrò lọ́dọ̀ tọ́gùtù kí ni wọ́n pè tọ́gùtù jẹ̀ náà ibilis àtàwọn ọmọ rẹ̀ kullu ma yu'badu min ghayri Allah ọlọ́wọ́n bá aláwájú yé wa ó ní aynama takunu ọlọ́wọ́n bá ní gbogbo ibi tó bá wù kẹwà yudrikumul maut ikú ọwà bá yín bẹ̀ ikú yọwà sẹ́kíní yọwà ká yín má bẹ̀ walau kuntum fi burujin mushayyada ẹ bá sálọ òkè lókè àwọn òkò lékè tẹ́ẹ̀kọ́ ilé yẹn ga bó ṣe wù kí ọ̀gá tó gbogbo tó wù kẹ́ fi sọ́ra yín ọlọ́run bá ní kọ̀kápá kú ikú ọ̀wà abayín bẹ̀ kọ́dà bẹ́ẹ̀ tilẹ̀kùn mọ́rí òun ò nídìí kọ́kọ́rọ́ kó tó wọlé básìkò bá ti tó ó tó nànù yọ́ bẹ́ẹ̀ lómi ní tọ́lẹ́tì yọ́ bẹ́ẹ̀ lómi níbi títí ń ṣègbọ̀nsẹ̀ lọ́wọ́ yọ́ bẹ́ẹ̀ lómi ní ti ń ka kuran lọ́wọ́ tí yóò sì kú síbẹ̀ àtibọ̀tán bú kọ́lọ́mọ́ fi sàdáwò fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́run tó sọ́dún ayà mi ó ní kul innal mawta allati tafirruna minhu fa innahu mulaqikum ọlọ́run ní sẹ́rí ikú tẹ̀ ń sá fún yẹn ẹ má wulẹ̀ sá tásìkò bá ti tó fún rẹ̀ ní ọ̀wà báyìí ẹ wá yàtà kọ́kọ́ ẹ wá yàtà kejì ọlọ́run yudrikumul mawt yóò lè bá bẹ́ẹ̀ bá ń sá lọ bá yóò sì bá ọlọ́run wá ní ẹ má wulẹ̀ wá sá ẹ̀rìn Eh, ọlọ́run nítorí pé tẹ́ bá bẹ́ẹ̀ sí ń sá lọ sísáwọn ní kẹmọ́ kó yọ́kàn pàdé yín ibi ẹ sá lọ yín náà lẹ́kù sí tó sì jẹ́ pé ibi tá kù sí ìdí eh, ọ̀sẹ̀ sábà bí ikú wa àsìkò tá kù ìgbà tá kù iye ọdún tá lò láyé tá fi kú kò ká máa rò púpọ̀ nítorí ká máa rò ní pé kí lákùú lé lérí ìtẹ̀yìn ń ṣe ní gbogbo ìgbà ẹni tí ń kírun ẹni tí ń gbàwẹ̀ ẹni tí ń ṣe sàárà ẹni tí ń tọrẹ ẹni tí ń dìde lóru níjọ́jọ́ bá kú náà yóò kú sérí ìbádà ni ẹni tí ó sì túbá tí ń ṣẹ̀ níjọ́ tí kò bá dé ní yọkà yọkà ẹ̀ṣẹ̀ ni kọ́lọ̀ mọ́sàfẹ́ ní kọ̀ọ̀kan wọn ní tawbatun nasuha ayọ́mọ̀ sọ mi al-mawtu azimun wa ma ba'da al-mawti a'zamu wọ́n ní ikú wọ́n ní ikú ọlágbára gan ikú ọwọlé bá alágbára alágbára ẹni tí ó máa jà táwọn yóò máa bìlà ipé bọ́bá ti débì kan ah onìkan náà ni ó ikú sì sọ́dọ̀lẹ̀ àfágbà àfágbà tí ń ṣe wá sí káàkiri ayé ẹ sì gbọ́ pé wọ́n lọ́nà wọ́n gbé kọ́kọ́ lọ́rùn yẹn ni wọ́n gbé lọ sàárè yẹn tó náà nìyẹn lọ́wọ́ yẹpẹ̀yẹ wọ́n lọ́nà ni ó ti lọ náà nìyẹn gbogbo àwọn tí wọ́n darí ayé ní àwọn èèyàn ńláńláńlá ọlọ́wọ́n bá ó fi kú ó fi sọ̀gá lé wọn lérí wọ́n ní ikú gangan òun gan kọ́ yẹ ká máa bẹ̀rù bí ìbá jẹ́ pé kí ló kù lẹ́yìn ikú ní lẹ́yìn ikú yẹn òun náà ni aljaza ẹ̀san ẹ̀san ló kù lẹ́yìn ikú ẹ̀san lérí tẹ́nìkọ̀ọ̀kan ṣe nílé ayé ní dáadáa àbí láburú ọlọ́run bá ní kúlù nafsin dha'iqatul maut ọlọ́run bá ní gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ní ó padà kú wa innama tuwaffawna ujurakum yawmal qiyamah ọlọ́run ọba ní gbogbo yín láàfún yín ní ẹ̀san iṣẹ́ tẹ́ ṣe ẹ̀hẹ́ ujurakum asàn yín lẹ́san tẹ́ ṣe a jẹ́ pé lẹ́yìn ikú kí lọ́kàn jama ẹ̀san ló kù bẹ́ẹ̀ bá wọ́n pé irú ẹ̀san wo ni wọ́n san òun ìwọ náà yẹ kó ti máa dájọ́ ara rẹ kó tó kò láyé ipé a bọ́ bá kú nísìn ní tó ń ṣe lọ́wọ́ yìí náà òun náà ni ó jẹ ọmọ irú ẹ̀san tó fẹ́ gbà ní ọ̀dọ̀ ọlọ́run ló sì jẹ́ pé irú àwọn ìjókòó báyìí àwọn ẹ̀san ọlọ́run lọ́lọ́run máa ń pè dá síbẹ̀ irú ìjókòó báyìí àwọn àfọwọ́ráyè rẹ̀ mọ́ lówó láti ọjọ́ yìí láti bí ọgọ́rùn ọdún tàbí wọ́n ń gbowó yẹn àwọn kan wọ́n sí mọ́sálásí láwọn alájì wọ́n sì múlẹ̀ kí awo wá a sì mọ̀ pé lágbájá yìí ó sì ṣe òsàdílé ìyá rẹ̀ ó sì ṣe tán ni yóò sì lóun fẹ́ kó mọ àwọn afọ́ sì yọjú síbẹ̀ kí làwọn wájà wọn àwọn wáyé àwájú àlìjánà nù ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó wa ìdí ìbàjẹ́ ni wọ́n náwó sí bẹ́yìn ó gbé owó odidi owó owó ńlá wọ́n sì máa ṣe lófò ọlọ́run tó wá sàwá tó sàwá tó sànú wa ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́jẹ́ alápadà sí ibú ọlọ́run bá ní famanzọ́ sí àádì náàrí ọlọ́run bá ní gbogbo ẹni tí wọ́n bá yọ ọkùnrin náà kúrò lọ́rùn ẹ̀ kọ̀ wá wọ náà mọ́ wọ́n wò di hílẹ̀ àlìjánná ta tí wọ́n wá padà wá fi sínú àlìjánná ẹ rí i pé méjèèjì oyè wọ́n ṣe é fún ni wọ́n yọkùn náà ní ọrùn rẹ̀ wọ́n wá fi sínú àlìjánná. ọlọ́run bá ní fákọ̀dì fáàs bá ní ẹni ìyẹn òun ló bọ́ òun ló lọ́wọ́ ìyà òun nìkan òun ló jèrè abẹ́lọ́ nínú àánú rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́wọ́n bá aláàkọ́mọ́sà yìí okùn náà kò lọ́rùn ẹnìkọ̀ọ̀kan wa abẹ́lọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sà yìí fi àánú rẹ̀ bá wa lò kọ́ wa fúra sínú àlìjẹ́nà rẹ̀ níta ń gbọ́yé nínú ááyà yìí òun náà ni pé èèyàn ò lè dáwà àlìjẹ́nà àfikọ́jẹ́ pẹ́lọ́wọ́n ọba ló ṣe kíni ọlọ́run ọba ló fi sínú àlìjẹ́nà nígbà ń gbọ́yé nínú àyà yìí òun náà ni pé kálukú náà ni ó máa ṣiṣẹ́ iná ọlọ́run ọba aláàní kí ẹni tó bá wù sínú náà rẹ̀ fọmọ́nsọ́ sí àní náà ọlọ́run bá ní ẹni tí wọ́n bá ti bọ́kùn náà kú lọ́rùn tiẹ̀ lọ́rùn wà ó dì kílà àlìjẹ́nà tá fòun sínú àlìjẹ́nà fákọ̀dé fáàzì òun gan lọ́lá sí yọrí a jẹ́ pé gbogbo wa ní tá a máa lé àṣeyọrí tó ga jù tí ò sí àṣeyọrí míì lẹ́yìn ẹ̀ mọ́ òun náà ni kéèyàn jáde láyé kó sì dọ́mọ àlìjánà téèyàn bá ti wà àlìjánà gbogbo téèyàn ṣe lé ayé yìí hàn láṣeyọrí lérí ẹ̀ tó dá àlìjánà gangan ní ilé ìsinmi ṣe nílé ayé yìí ní ilé wàhálà ilé ìdààmú ni àwa bẹ́lọ̀ kó fi àlìjánà náà kó fi ṣe ibùsinmi fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run bá ní wa mal hayatud dunya illa mata'ul ghurur ọlọ́run bá ní iṣẹ́ rílé ayé ìtẹ̀wà yìí ọlọ́run bá ní kò jẹ́ nǹkan kan bí ó bá jẹ́ pé ẹ̀tàn lásán mọ̀tá ìgbádùn al-ghurur tó jẹ́ pé yọ́kàn máa tàn yín ẹ̀tùbá ẹ̀tùbá ẹ̀tùbá títí tí kò fi èèyàn ní túbá mọ́ áfilẹ̀ áfilẹ̀ áfilẹ̀ bókù bá ẹ̀rẹ̀ kálukú tara kálukú ọmọ gbọ̀n jẹ̀jẹ̀ omi ọmọ bọ́ lẹ́yìn ọ̀sẹ̀ kan lẹ́yìn ọ̀sẹ̀ méjì kọjá máa àti tó padà sí ibi tá à ń ṣe ọlọ́run ní ilé ayé yìí yọ́kàn máa tàn yín ni o kò sẹ́nìkan tó rí ilé ayé tó wá rí tó wá rí orílẹ̀ ayé wá rí ilé ayé tán tó bá lọ fẹ́ máa kọ́lé lójoojúmọ́ lọ́wọ́ máa wo òkè bí wọ́n ti ń wo òkè sẹ́mọ̀ pé òkè òkè pọ̀ lẹ́yìn òkè <laughs> wọ́n bá ti wò kán tán oye ó ti wo mi ó ti wo mi ó ti wo mi ìgbà tó bá fi wo gbogbo òkè tó wà lókè bí mẹ́ẹ̀ẹ́dógún ládùúgbò yàbí ń lu yín màláíkà kú ọba kan lẹ̀kùn pétó wọ́n lásìkò ti tó bọ́bá ra mọ́tò kan sìn ìgbà tó fi di ọ̀sẹ̀ mẹ́ta ó tún rí mi ọba tún rà yẹn ó tún rí mi ìṣẹ̀sọ́wà kó mọ́tò one hundred sínú ọgbà ni tọ́wọ́ ajé àtẹ́yìn jáde tí wọ́n pè wọ́n ní gùn ó wọ bí ó tún jáde ó tún wọ bí ó tún jáde adékélódé oníkò tí mà yìí tí ó gùn bẹ́ẹ̀ bá daṣọ aṣọ pọ̀ lẹ́yìn aṣọ ni bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ìgbádùn ayé wọn ò ní ká má gbádùn láyé ọlọ́run bá aláà kò ní ká má jẹun tó dáa kò ní ká má wọ̀n tó dáa kò ní ká má gun tó dáa kò ní ká má kàn tó dáa àmọ́ gbogbo tí ọlọ́run ṣe fún wa yìí kọ́ má di wa lọ́wọ́ láti wọ àlìjáná ọlọ́ ló fi ní huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'a ọlọ́run bá ní gbogbo tó wà nílé ayé yìí ọlọ́run ní ẹ̀yin ni mo dá fún ẹ má lò ẹ má fi gbádùn àmọ́ mo dẹ́yìn fún kíni wa ma khalaqtu al jinna wal insa illa liya'budun ẹ̀sìn ni mo torí ẹ̀ dẹ́yìn gbogbo téèyàn bá dìmú lé ayé tí bá ti ń dìyàn lọ́wọ́ láti ṣẹ̀sìn ọlọ́run ọ̀kẹ́ èèyàn mọ́ o ọlọ́run ọba aláàbínú sí yẹn ni o gbogbo téèyàn bá dìmú lé ayé tó wá jẹ́ pé nǹkan yẹn ràn yàn lọ́wọ́ láti bẹ̀rù ọlọ́run yẹn ràn yàn lọ́wọ́ láti máa ṣẹ̀sìn a jẹ́ pé eléyìí gangan ní kẹ́ látọ̀dọ̀ ọlọ́run torí pé ntọ́lọ́n kẹ́ onídàá ntọ́lọ́n bá fi sálì jánà ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ́sá fi wá síbẹ̀ àdáyàtò barisakhiya ẹ̀yọ́ máa yá mi náà sẹ́rí ìsẹ̀mí yìí òun ló kù tàbá ti dákẹ́ àwa wà ń bẹ̀ títí tọ́lọ́run fi payé rẹ̀ tọ́lọ́run bá wá payé rẹ̀ tán àwa dìde sí ardul mahshar ardul mahshar òun náà ni gbàgede ibi tọ́lọ́run ti dájọ́ kó tó dijọ́ yẹn gbogbo ẹni tó ti kú pátá àwa nínú alihayatul barisakhiya ni náà ma ní barisakun wọ́n wà ní barisakun gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n ti kún sí wọ́n bẹ ní barisakun gbogbo àwọn sahaba wọ́n bẹ ní barisakun gbogbo àwọn imam mẹ́rẹ̀ẹ̀rin wọ́n wà ní barisakun gbogbo àwọn àfẹ́sì kọ́rúnà àti hamana àti àwọn nàmúrúdù àwọn fẹ̀rẹ̀ àwọn náà gbọ́dọ̀ àwọn náà wà àwọn náà wà ní barisafo àmọ́ barisafo kálukú yàtọ̀ síra wọ̀ tába ti kó ayé ìsẹ̀mí barisafo lọ́kàn àlàyàtọ̀ barisakhiya wọ́n ní bidayatu na'imi li alil iman gbogbo àwọn tó bá ní imani tí wọ́n sì ṣiṣẹ́ rí yóò máa jẹ́ ìbẹ̀rẹ̀ ìgbádùn fún wọn wọ́n máa gbádùn bẹ́ẹ̀ ìgbádùn tí wọ́n gbà yẹn wọ́n sì ń gbà yẹn tọ́lọ̀ bá wá padà wá gbé wa dìde ọlọ́run sọ wá fi wọ́n sínú gbádùn tó jù yìí tí wọ́n gbà yẹn lọ alihayatul barsakhiya yìí wọ́n ní bidayatul azabi ilẹ̀ alẹ́ shiriki wal maasi yóò jẹ́ ìbẹ̀rẹ̀ ìyà fún àwọn ẹlẹ́bọ àtàwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n ní gbogbo ìyà tí wọ́n jẹ títí tá yóò fi parẹ́ yìí wọ́n máa jẹ ń báyìí bá parẹ́ tán tọ́lọ̀ bá gbé wa dìde wọ́n wá rí pé ìyà tó kù tí wọ́n jẹ ó yìí tí wọ́n jẹ bọ̀ ó lọ kọ́lọ́ mọ́ fi asúnà àwọn ẹni ìyà ọlọ́run sọ̀nà àyà kan nù kọ̀ránì ọlọ́run ni wàlá tahsabanna alladhina qutilu fi sabilillahi amwata ọlọ́run bá ní ẹ má máa ro ẹ má rò gbogbo àwọn tó kú sójú ogun ẹ̀sìn òkú ni wọ́n o bal ahya wọ́n ń sẹ̀mí bìkà àmọ́ o inda rabbihim lọ́dọ̀ ọlọ́run ọba wọ́n wà gbádùn bẹ́ẹ̀ fa títí táyọ̀ fi parẹ́ ìjọ làmọ̀dá yọ̀kọ̀ alẹ́ jọ̀mọ́ kò sẹ́ni tó mọ̀ lẹ́yìn ọlọ́run wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn kan bẹ tẹ́jẹ́ pé àwọn ẹlẹ́bọ làwọn ẹlẹ́ṣẹ̀ làwọn wọ́n bọ̀ ìṣàkú àwọn tá a wí yìí wọn ò ṣe islam tán fi jáde láyé wọ́n láwọn ọlọ́run ròyìn àwọn náà ó ní annáru yu'raduna 'alayha ghuduwwan wa 'ashiyya ọlọ́run ọba ní àwọn ọlọ́run wàyà ọmọ takú musaa tọba wá dìgbà tí àwa palẹ̀ ayé rẹ tọba wá dìgbà tá palẹ̀ ayé rẹ tá gbé wọn dìde adékòló àlà fìràwọ́nà aṣádàlà àdáàbì a ṣe wá sọ fáwọn ará alẹ́ fìràwọ́nà pé ọyẹ́ ẹ̀mọ́ lọ lè jẹ ìyà èyí tó le ju èyí tẹ̀ ń jẹ bọ̀ lọ èwo ni wọ́n ń jẹ bọ̀ jẹ́ wọn sáré ìyà sáré ni wọ́n pè ní àlàyé àtòlùbọ̀rẹ̀sàkìyà ìgbádùn nù sáré ni wọ́n pè ní àlàyé àtòlùbọ̀rẹ̀sàkìyà tó bá ní kí lọ́kàn lẹ́yìn ikú sàárè lọ́kàn sórí sàárè yẹn ìmá ẹ̀yẹ̀kú na rọ́ọ̀dọ́ta min riyadil janna aw hufratan min hufarin nar inú kọ́ jẹ́ ààyè tó jẹ́ pé ẹ máa gbádùn bẹ́ẹ̀ lọ́n fún wa ní àyà méjì sí àyà alákọ̀ọ́kọ́ yín sọ̀rọ̀ àwọn ẹni rí wípé ẹ̀kan rò pé wọ́n kú ni o wọ́n ń gbádùn o ọlọ́mọsá ìfàwọ́ náà sínú wọn ayé ẹlẹ́kejì ó ṣàlàyé pé àwọn nǹkan bẹ tí wọ́n ń dáná yá láàárọ̀ tí wọ́n ń dáná yá lọ́sàn-án nírọ̀lẹ́ wọ́n mọ̀ wá bá lọ bẹ́ẹ̀ tọ́bọ́ wá dìgbà táyé parẹ́ táwa gbé wọn dìde àṣà wàá fi wọ́n sínú iná tó ju èyí tí wọ́n ṣe kíni èyí tí wọ́n ń fara kí tẹ́lẹ̀ lọ a jẹ́ pé ìyà ọ wà ní bàdìsákù fáwọn ẹlẹ́bọ fìràwọn náà kí ló ṣe tó fi wà ní bàdìsákù níbi wọ́n ti ń jẹ yà ó ní àná rọ̀ bukumul àlà ó lè mi ní ọlọ́run ọba ìdá àròbòbìyà ẹni bá ti pèrè lọ́lọ́run ilé jíjà ní ni gbogbo ẹni tó bá ti tẹ̀lé ṣètọ́hùn ilé ń jìyà nínú bàdìsákù ni gbogbo ẹni tí ọba ti ṣe Islam ilé ń jìyà nínú bàdìsákù ni sàárè tó dákẹ́ rọ́rọ́ táà ń lọ lẹ́gbẹ̀rẹ̀ yẹn kò dákẹ́ bẹ́ o nǹkan ṣẹlẹ̀ o anabi kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn sàárè méjì kan anabi ní yọ àdàbáni ọmọ yọ àdàbáni fi kẹbìrì wọ́n jẹ wọ́n yà lọ́wọ́ báyìí o àmọ́ ní tí wọ́n jẹ wọ́n kílá alákọ̀ọ́kọ́ yẹ́mùsí bí nàmíma òun máa ń sọ fúnfún káàkiri àdúgbò ìmọ̀ lọ lè lè rí èyàn méjì papọ̀ ànábì ni wọ́n jẹ́ yà lọ́wọ́ nínú sàárè tó ní tó ṣe ẹlẹ́ẹ̀kejì láàyè stẹ́ǹsì òmìnir bọ́ọ̀l tó bá tọ̀ tán kì í tábà òfìrí wáyá láàyè stẹ́ǹsì òmìnir bọ́ọ̀l baba gbójú báyìí ọmọ wo ọmọ wo òhò ọmọ yẹ irú àwọn tọ́lẹ̀tì ni àwọn kèfèrí ni wọ́n máa kọ́rù ẹ̀ àwọn tàbá ní mọ́sálásí wa ká lè chíjẹ̀ ó sì kéré parí ìjọba sáyé ẹ fi gáàpù kan ẹ fi ṣe kíni ẹ fi dẹmakétì kálukọ́ máa ṣe tẹ̀ ní lọ́tọ̀ọ̀tọ̀ torí pé ẹni tí máa ń tọ̀ níbi táwọn èèyàn ti ń tọ̀ láàrin ìta táwọn èèyàn wò wa ẹ̀yọ́ mi nínú ẹ̀sìn wa nígbọ̀rọ̀ wá rí báyìí kí ni palẹ̀mọ̀ wa táàfi ní jíyà sáré nǹkan méjì náà lálẹ́ mójútó al-iman wal-amalu salih kẹ́ni kọ̀ọ̀kan wa ká lè wo ìmánì wá sí ọlọ́run ìgbàgbọ́ ènìyàn òfin ní jẹ̀yẹnu sáré ni iṣẹ́ rí bọ́lọ̀ bá ti sànúyàn téèyàn bá ti bọ́ nínú ọjàgà méjèèjì yẹn ọlọ́run wọ sànúyàn nínú sáré lẹ́yìn náà ọlọ́run bàbá kan yẹ́ dìjú lè kọ́ ọ̀rọ̀ bí i fàdíyà amalan salihan ọlọ́run bá ní gbogbo ẹni tó bá fẹ́ pàdé ọlọ́run dáadáa kọ́yà máa ṣiṣẹ́ rí kí ni wọ́n sọ lẹ́yìn mi wọ́n ní tó ń ṣe lọ́wọ́ yìí náà wọ́n máa sọ lẹ́yìn sọmọ pé àṣírí robo ní tó ń ṣe lọ́wọ́ yìí òun náà ni wọ́n máa sọ ní ẹ̀yìn rẹ̀ ọlọ́run lẹ́ni tí wọ́n fẹ́ pàdé ọlọ́run dáadáa kọ́ máa ṣiṣẹ́ rí ọwọ́ àfimọ́jẹ̀mú kan sí wọ́n ní wàlá yushrik wàlá yushrik bí ìbádà tọrọ bí i àdá àmọ́ o bó ṣe òkú ṣiṣẹ́ rẹ tó kọ́ mọ́ ṣẹbọ o ìtumọ̀ ní pé tó bá ṣẹbọ iṣẹ́ rẹ yẹn ò ní wúlò fún un ẹlẹ́bọ tí ń bòyàn lómi ẹlẹ́bọ tí ń fòyàn lásọ ẹlẹ́bọ tí ń fòyàn lówó ẹlẹ́bọ tí ń sokùn ẹbí pọ̀ ẹlẹ́bọ tó jẹ́ pé ẹlẹ́bọ ni ìsìn wa máa ń dásí ọ̀rọ̀ lù ìmọ̀ ṣàkíyèsí ìmọ̀ ṣàkólé kan lérí ọ̀rọ̀ àwọn èèyàn ó dásí yàrá ti bàbá rẹ̀ àwọn èèyàn ṣeré lábẹ́ ọ̀dálẹ̀ kólẹ̀ rẹpẹtẹ àwọn èèyàn jáde lẹ́gbẹ̀rún lẹ́gbẹ̀rún ó déjọ sẹ́rí gbogbo dáadáa tó ṣe yẹn ó ṣe wàhálà lérí kéwú tó bá ti kú kò ní bá kankan nínú fáìlẹ̀ ọlọ́ni làyín dá ṣọ́rákítá làyá àbàtọ́ ná àmàlùkà ọlọ́run tó bá yìí ṣẹbọ gbogbo sẹ́rí rẹ tó ṣe ẹbọ sì bàjẹ́ kí ni wọ́n ń pè lẹ́bọ kágbẹ́bọ léríta mẹ́ta ìlà wá gbà pé ẹbọ ni ààrẹ ẹbọ náà ni ó kùrùbáàni ni wọ́n pè kùrùbáàni ẹni tí sín gbẹ́lẹ́kí ní ṣe jama ẹ̀dá mi lọ́wọ́ ẹ̀dá kù ẹbọ ní ṣe ẹni tí sókùn tajà kí ní ṣe jama ẹbọ ní ṣe ẹni tó sọ nǹkan mọ́dì kí ní ṣe jama ẹbọ ní ṣe ẹni tí wo yẹ̀pẹ̀ kí ní ṣe jama ẹbọ ní ṣe ọlọ́run ọlọ́run lòun mọ́ tọpamọ́ ta'ala Allahu pé amma yushrikun ọlọ́run bá ní sọ ẹfẹ́ bá mi kẹ́gbẹ́ bí kọ̀kọ̀ ni èmi nìkan mọ́ mọ́ ẹni tí fi nǹkan kọ́lé kí ní sí jama ẹbọ ẹni tí rìn kan mọ́lẹ̀ kí ní sí jama ẹbọ torí tí wọ́n pè lẹ́bọ̀ ni pé ja'alu shariki lillah fi ma huwa min khasa'isillah gbogbo nǹkan tá a mọ̀ kọ́lọ́run bá ní máa ṣe káwá wà lọ́dọ̀ ntọ́lọ́ndá ẹni rò bukọ wálé ń sí jama tó lọ́n fẹ́ fi sògùn owó ẹ̀pin tí sọ ni pé òun fẹ́ kó bukọ sọ̀hún dolówó ẹni ràdàbà tó fẹ́ fi sògùn sọ òyìn tí sọ ni pé òun fẹ́ kádàbà sọ̀hún tàbá wá gbé wọnú ìsìlámù tá nàbí mú wa kí láàmà pé ẹ̀bọ ọlọ́ni wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́run ni ẹ pè mí gbogbo tẹ́ bá ń fẹ́ ẹ̀sà pè mí èmi ọ̀dà yín lóhùn ọ̀hún á pé ọlọ́run mọ́ ọ̀hún á lọ lè bá ẹ̀dá ọlọ́run ọ̀hún mọ̀ pé kìrìẹ́tọ̀ ojú kìrìẹ́sàn lọ kìrìẹ́tọ̀ làlá àlìkálẹ́kù gbogbo tó kù nítọ́lọ̀ ń dání àlìkálẹ́kù bá yìí náà àlìkálẹ́kì wọn lọ́lọ́run wà lọ́tọ̀ báyìí gbogbo tó kù pátá ọ lọ́tọ̀ ló sì lé sàkàbẹ́tì lè hí ṣẹ́yì ọlọ́run bá ní kankan báyìí kò dàbí òun ọlọ́run ẹja fẹ́ bọ́lẹ̀ o ètò kù lẹ́yìn ikú òun náà ní ìyà fẹ́lẹ́ bọ̀ ẹjẹ́ adínmàdùá tí wọ́n bá bá oògùn kan lọ́wọ́ mùsùlùmí oògùn òwòsàn ní ọ̀jẹ́ bí oògùn orí fífọ́ inú rúnrún oògùn làpálàpá jẹ̀díjẹ̀dí eléyìí ń da ọlọ́run gan lọ́kọ́ ní àlò ó ní fi ìṣèfà olè nas ọlọ́run ní ẹ máa ń lá oyin ọlọ́run ní ìwòsàn bẹ̀m̀bẹ̀ ta ló fi ìwòsàn sínú oyin ta ló ní àlà oyin tọ́ àjẹgbọ́lọ̀ gan lọ́kọ́kọ́ fún wa ní ìyọ̀ǹda pé ẹ máa lo oògùn ìwòsàn àmọ́ oògùn ẹbọ ọlọ́wọ́n bá ní wala yushriku bi ibadati rabbihi ahada ẹni bá fẹ́ kú dáadáa ìbádà tó bá yẹ ká fún ọlọ́run la yushriku ahadan bi ibadati rabbihi kò gbọ́dọ̀ mẹ́lòmíì kó tó wá fi ṣẹ́gbẹ̀rẹ̀ kó tó máa fún ẹnìyẹn náà nítọ́ yẹ kó fún ọlọ́run eléyìí bá ti kílẹ̀ sí wa èèyàn ti ní àtibọ̀tán dáadáa pẹ̀lú yọ̀ǹda lẹ́yìn lọ́mọ àná tán bá ní kí lọ́kàn lẹ́yìn ikú òun náà ni sàárè sàárè yẹn ọ̀nà méjì ló pín sí àwọn kan ń dààmú àwọn kan ń gbádùn àwọn tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọ́n ń ṣiṣẹ́ bọ́ tí wọ́n sì ń ṣiṣẹ́ rí ọlọ́wọ́n bá aláwọ̀ ṣe kí ni yọ́ máa kẹ́ wọn bẹ̀ ṣe láwọn tí wọ́n ṣiṣẹ́ rí táwọn ṣẹbọ tí wọ́n ò túbá iṣẹ́ rí tí wọ́n ṣe yẹn kò ní bá wọn wọ sàárè nítorí pé ẹbọ yẹn ti bá ṣẹ́ rẹ̀ yẹn jẹ́ ká tó kù ní ilé ayé àwọn ìyẹn tẹ́ bá ti kù nílé ayé àwọn lọ lè wọná gbére wọ́n kọ́kọ́ jìyà sàárè lẹ́yìn náà wọ́n sọ̀rọ̀ lè wọná gbére kọ́lọ́mọ́sọ̀wá lọ́mọ náà o mímọ̀ yẹn tafọ̀ bí ilmọ̀ yìí àwọn òkú wa tí wọ́n wá ń kú tí wọ́n ń lọ yìí àwọn nǹkan wo ni yóò máa ṣàǹfààní fún wa kí làwọn ojúṣe wa fáwọn òkú wa bàbá rẹ ti lọ ó ní bàdìsáfò ìyá rẹ ti lọ ó wà ní bàdìsákù ìyàwó ẹ̀ ti lọ ẹlòmíì ọmọ ti fi kú sàgbẹ́ ọ̀rẹ́ rẹ̀ ti lọ kí ni ojúṣe ọ̀gá rẹ̀ tó ṣe wàhálà tó kọ lẹ́kọ̀ọ́ àfáà rẹ̀ tó kọ ń kí ti lọ kí ni ojúṣe àwa tá kù fáwọn tó ti kú wọ́n ní tẹ́nìkan bá ti dákẹ́ láàrin wa wọ́n ní ojúṣe wa òun náà ni pé kábò láṣìírí ká ló lè wẹ̀ káfàṣọ sí ilá tó bá jẹ́ mùsùlùmí tó bá jẹ́ kèfèrí ńkọ́ àníwẹ̀ láyò gẹ́sàlì wala yukaffan wala yusalla alayhi wala yuqbaru fi maqabir almuslimin tó bá ti jẹ́ kèfèrí ló bá kú ìbájẹ́ ìyá rẹ̀ ìbájẹ́ bàbá rẹ̀ ìbájẹ́ ìyàwó ìbájẹ́ ọkọ̀ ìbájẹ́ àfà rẹ̀ tó láyé mọ́ ilẹ̀ mọ́mù tí ń kú sípò kèfèrí ilẹ̀ Yorùbá fún rẹ̀ lọ́sọ lérí mímbà rí ó láwọn ṣe gbáwó wọ́n náà wá kan wọ̀ wẹ́gbẹ́ kan wọ̀ èyí ni kò nídìí ká máa bí má ti ní bàbá mọ́mù kú kẹsẹ́ tí ó débẹ̀ bàbá rẹ̀ kú ó kú sínú ṣọ́ọ̀ṣì Christianity ní ṣe ẹ̀kan yìí sínú kòtò ní nígbàtí Abu Talib gun ebi Ali lọ lè bá anabi ó ní ìrà anabi èwo ló tún kàn báyìí anabi ní tọ́kàn náà ni pé ya Ali wari abak lọ lè bo bàbá ìmọ̀lẹ̀ lókun kò sí nǹkan kan mọ́ anabi ò pàṣẹ kan wẹ̀ ọba tó sí la lọ lè bo mọ́lẹ̀ lànàbì sọ kọ́ mọ́ bá márùn bí kẹfẹ́rí bá kúnú ẹbí tàbá rẹni tí ó sìn inú àwọn yòókù rẹ̀ ara bọ́kà bá ti kúnnú wọn àní débẹ̀ ọlọ́run wala tusalli ala ahadin minhum mata abada wala taqum ala qabrihi ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ ṣàdúrà fẹ́ nìkan nínú àwọn tó bá ti kú sínú ẹ̀sìn mi ẹ ti gbọ́dọ̀ dúró etí sàárè wọn ẹ gbọ́dọ̀ kí ni sún wọn lá ẹ gbọ́dọ̀ ṣàdúrà fún wọn ọkàn lọ lè kí wọ́n lé wọn pé wọ́n kó ara kù wọ́n bá sì débẹ̀ ó ní ọlọ́run ó fi wọ́n sáàyè wọn ọ ṣàdúrà fáwọn ọmọ rẹ̀ kọ́lọ́hún jí wọ́n mọ̀nà àwọn ìyàwó rẹ̀ kọ́lọ́hún ọkọ jí wọ́n mọ̀nà ọ ṣàdúrà fáwọn amẹ́ni tó ti kú kò jẹ́ ọládùúà mọ́ bọ́bá ibi ìṣẹ́ ń lọ yẹn kò ní rọ́lọ́hún kálá innahum àrọ́bì ìyá ọmọ ìdí lámàájúbùn ọlọ́run bá ní gbogbo àwọn kèfèrí kò sí èyí tí ó rí èmi ọlọ́run nínú gbàdùn tó wà lálẹ́ jẹ́nà tí ò sí gbàdùn tó tó mọ́ ni àdínátọ̀rọ̀ ilà wájú ìlà ìkẹrì òun náà ni kéèyàn orí ọlọ́run ju àlìkẹ́ àmọ́ kéèyàn orí ọlọ́run nínú àlìjẹ́nà ọlọ́mọsá fèmí náà sínú wọn kọ́lọ́n fèwọ́n náà sínú wọn àmọ́ ní ayé ń bí bí ṣéwù kan bá lọ́n rọ́lọ́ ẹ̀rọ nípa o ọlọ́ni látò lèrí kúl absar wọ́n wà yòdèrí kúl absar ọlọ́run bá ní kò sí ojú tó lè rí ọlọ́run àmọ́ ọlọ́run bá ní gbogbo ojú ṣẹwárí ẹni tó bá jẹ́ mùsùlùmí tẹ bá ti wẹ̀ tán tẹ fasọ ṣe látán èyí tó kù óyé òun náà ni pé kẹ wá pérò kẹ kírun sí la ṣe rí èrò èrò èrò ká pèrò ká kérò pọ̀ ojúṣe wa ni fáwọn bàbá wa táwọn bàbá wa bá ti dákẹ́ wọ́n náà sọ fáwọn ọmọ rẹ̀ pé tàyí o mo lè dákẹ́ ẹ kọ́pọ̀ o ẹ wá àwọn tí wọ́n ní imani ní ẹsẹ̀ kí ni ní ẹ pè torí ẹni tí ò ní iman oye àdúrà rẹ̀ ò ní gbà tẹ́lẹ̀ ló sì jẹ́ pé wọ́n wo bí tọ́mọ rìn sí ó wo àwọn ọ̀rẹ́ tó ní ó sì wo àwọn ìjọ tí tọ́mọ sí kí ni tọ́mọ rìn pẹ̀lú wọn bọ́ bá ti kú àwọn náà ni wọ́n wá kí ni sí bẹ́ẹ̀ bá ti kú sí inú ẹgbẹ́ àwọn sí àwọn oníṣàkì wọ́n yọjú ọlọ́wọ́ tó wá sí rẹ̀ pé a ah, àṣẹ ìṣe mùsùlùmí kálukọ́ sí máa tó ń ṣe láti jẹ tó ṣe ń kọ̀rọ̀ tẹ́nì kan ọmọ ọlọ́wọ́ padà tu yá lọ lè yọra kó mẹ́ bọ́ba ṣe bídíà àwọn bídíà náà ní ọ̀pọ̀ bọ́ba ṣe súnà àwọn ní súnà ní ọ̀pọ̀ ànábì wá sọ̀rọ̀ kànábì ni mami rajulin mayyitin fayakumu fayakumu bá jẹ́ mùsùlùmí tó a wá rí àwọn ogójì àwọn àwọn èèyàn tí wọ́n kírun sí la la yushrikuna billahi shay'a kò sẹ́ni tí ń ṣẹbọ nínú gbogbo wọn illa shafa'ahumullahu fi àbíkọ́ ọlọ́run ọba aláwọ̀ gba ìpè tí wọ́n bá ṣe ìpè ìpè ọlọ́run bá gbà ọlọ́run bá ṣàánú ẹ ọlọ́run bá fẹ́ríjì anábì ní àbíkọ́ la níbo ló àwọn tí ìṣẹ̀bọ̀ tí ìṣẹ̀ gbẹ́rẹ́ tí ìpọ̀fọ̀ tí ìlànkan tí ìlẹ́bọ ẹja lẹ́bọ ọmọjọ yin tí ìwẹ̀ṣẹ̀ ayé ọ̀ṣẹ̀ àjẹ́ ẹgbọ̀tẹ́ àwọn kan máa sọ̀rọ̀ kan lẹ̀ Yorùbá yìí wọ́n ní ẹ̀rẹ́yìn tí wọ́n máa fúláṣí ẹ̀ ń pèlẹ́ lẹ́bọ mo ní sílẹ̀ Yorùbá ń bílẹ̀ tó sọ yẹn èyí ó kò níbi títí ń bọ̀gún sí yóò sì lè sáwọ́ mọ́kà yóò sì lọ mọ́kà yóò sì dé èyí ó kò níbi títí tọ́ṣẹ títí ń tọ́pọ̀ lé yóò sì jọ jímà yóò sì wẹ̀ yóò sì wá jímà ṣé kò sílẹ̀ yorùbá ẹ wá ń sọ pé èèyàn wá mọ́sálásí ẹni ẹni kèfèrí ni ẹni mọ́yé kálukú lọ́mọ tó wà nú ẹ̀ àwọn mọ̀nàfikún náà wọ́n náà darapọ̀ máwọn sàhábà lásìkò ànábì kọ́lọ̀wọ́n tó júwe fún ànábì pé eré léyìí mọ̀nàfikì ni eléyìí mọ̀nàfikì ni eléyìí mọ̀nàfikì ni wọ́n kàn wá ń kírun ní kèfèrí ni wọ́n àwọn ọmọ mọ́lẹ́jì wọn wọ́n jọ tòṣì sáfù wájú wọ́n jọ kírun wọ́n jọ lọ yídi wọ́n jọ ja <laughs> kọ́lọ́ mọ́ sọ wá ní mọ̀nàfíkì o alákọ̀ọ́kọ́ nìyẹn nínú àwọn ojúṣe wa fáwọn òkú wa kèésò kú lọ́wọ́ máa pọ̀ fẹ́ ṣe ọ̀daràn ọ̀daràn ọmọ ní sòkú bàbá ẹ̀ ọ̀daràn ọmọ ní sòkú ìyá ẹ̀ ó pe àwọn èèyàn tí wọ́n kírun sí la wọ́n pọ̀ ẹlẹ́ẹ̀kejì àdàhábù bíi ilẹ̀ lọ́mọkọ̀bára ẹ wàá gbé odi tẹ́ pẹ̀lú ìyọ̀dá tọ́lọ́wọ́n ọba àwọn bàbá wa ìtẹ́ ti wà lẹ́yìn ìtẹ́wà alhamdulillah gbogbo àtàtì nítẹ́ nílùú wa àìláṣeyọrí ẹjá lè wátẹ́ ìtẹ́ àǹfààní rẹ̀ pọ̀ agbókò wà lọ sí tẹ́ kọ́dà bí bàbá rẹ̀ ní ibi ní ẹsìn mísìn ẹ̀ní dáhùn wàsúyà tó bá ti tako tànàmì ẹ̀sìn báyìí lẹ́yìn mi tó bá ti tako tọ́lọ́hùn ẹ̀ní lò ẹ̀ní lò ẹ̀ní dá torí pé kẹgbẹ́ lọ́tẹ̀yìn ibẹ̀ ni orí wà ẹ sí ń sítẹ́ ẹ̀ ń bò mọ́lẹ̀ tán ẹ̀ ní ti lọ ẹ̀ dùn bí ìṣẹ́jú márùn-ún bí ìṣẹ́jú mẹ́wàá létí sàárè ànábì ni istaghfiru li akhikum ẹ tọrọ àforíjì fáwọn ayé ayín tó wà nù lẹ wasalu lahu tathbita ẹbẹ lọ́nkọ́lọ́n fẹnu rẹ̀ lẹ́nà fàyínà wọlé àná yóò sàrẹ̀ torí pé wọ́n bí ilé rẹ̀ ń sin o ni ó dì tá mi ìgbádùn àti ìyà lọ́wọ́ àdúgbò àdìsákò kí ni wọ́n wọ́n béèrè má rabbuka ta ni ọlọ́run ọba tí wọ́n ń sin láyé wọ́n má dinuka ẹ̀sìn wọn ni wọ́n ń sìn wọ́n má nabiyuka anábì wọ̀ ló tẹ̀lé tọ́ba yìí ní Allah ni Muhammad lòun tẹ̀lé Islam lẹ́sìn wọn ó firi wọ́n bẹ̀rẹ̀ gbádùn ọ kọjá pé èmi náà ha tí bá ti dínú sàárè ìbí lákàn wí ni irọ́ o bọ́ọ̀ bá gbọ́ lọ́gbọ́ lè rí wí tọ́ọ̀bá tó ń gbèsè mí gbọ́ yàtọ̀ sẹ́sì Islam tó tún yọ́ lọ́bẹ̀ ò lè rí wí tọ́ọ̀bá ṣe súnà nábì ò lè rí wí ọkàn rò pé kákan tó pé ànábì là ń tẹ̀lé rọ o rọ o nítorí fẹ́ sọ yẹn yóò ní í ṣe pẹ̀lú tó ti bá sábà nígbà tó wà láyé tó ti yusuf ma kèsì pé wọ́n àwọn èèyàn kan yàrá wọn kan wí tó wà ti wù ó lè rí wí ànábì fi ní àwọn kèfèrí àtàwọn tí yóò ṣe ẹlẹ́sìn islam tí wọ́n bá béèrè ha làwọn sọ ha ha láàdìrì mi ò mọ̀ o mi ò mọ̀ kankan wọ́n sì pé lóòótọ́ pé kọ́ wá mọ̀ lóòótọ́ gbà wà láyé kọ̀ lọ wọ́n wà náà ní òdùrọ̀ òdùrọ̀ yẹn ọlọ́run nìkan lọ́wọ́ bó ṣe rí wọ́n gba gbà wọ́n ní gbogbo tọ́lọ̀ dájọ́ gbọ́ lẹ́yìn ọmọ èèyàn àtàjànú nìkan ní òní gbọ́ bó ṣe lẹ́yìn gbà ń báyìí oyé ọbẹ̀rẹ̀ wàhálà nìyẹn títí táyọ̀ fi parẹ́ lẹ́yìn ọdún mélòó láyọ̀ parẹ́ lẹ́yìn ọdún mélòó al-ilmu indallah bóyá one billion years ló kú báyìí ẹnìkan kọ́ mọ̀ ní ti ń pààyàn one trillion years ló kú ẹnìkan kọ́ mọ̀ ẹ wá wo bó ṣe gùn tó bẹ́ẹ̀ ni ọmọ wa máa ń sọ́fà títí tọ́lọ́wọ́ fi parí rẹ̀ tọ́bọ́ wá jẹ́ni tó jẹ́ pé ó dúró déédéé wọ́n fi wọ́n fi wọ́n fà á ó lọ́la nìkan náà ni ó sì ń sin lọ́hùn ó sì ń wáre yóò wá wà gbádùn títà yóò fi parẹ́ kọ́lọ́mọ́sá fi aṣọ́nà àwọn ẹni rẹ̀ tàbá ti wá kú òní tẹ́ gbogbo wa máa wá dá sàdúrà fún lọ́tọ̀ọ̀tọ̀ bá a ṣe jòkólẹ̀ ìta jòkólẹ̀ nínú ẹ̀sìn Islam ìwé ìjòkó bẹ́ẹ̀ lé olókùú o ìpè kí ni wọ́n ń àwọn tó wá jòkólẹ̀ kí ni wọ́n ń ṣe ìwó kí wọn ọ̀pọ̀ ìdà tọ́nà òkí wọn yọ́pọ̀ ìdà tọ́nà òkí wọn yọ́pọ̀ ìdà ọmọ wá sàdúwà fún gbogbo àtọ́bá tí rántí rẹ̀ àdúwà ń bókú bá a sàdúwà òun náà ni ń fa áwọ̀ láàrin wa àdíjá kú àbí àdíjá òkú nígbà òkú bó là nẹ́bí ṣe sòkú ẹ̀ àwọn ọmọ ànẹ́bí kú zainab kú ọmọ kò àbí lòkọ́yà kú omu kòtùmù náà kú bóòlù ànábì ti sòkú wọn nígbà ànábì ti sin wọn sí tẹ́tán ó ti parí sí tẹ́ ló sì jẹ́ pé nílẹ̀ Yorùbá jọ mẹ́ta ni jọ méje ni forty one days ni ọdún kan ni ọgbọ́dún keje kò sí àkọọ́lẹ̀ kankan fún nínú tẹ́lá ọlọ́ kò sí àkọọ́lẹ̀ kankan fún nínú àdìsí ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn bàbá wọn ní ká máa là á mọ́lẹ̀ kó sì máa fọ́ síbẹ̀ àbí ọmọ fọ́nká kálukú ọmọ wa mú títí ẹ̀ sọmọ pé gbogbo tó bá ní káṣítà wá ti pè lẹ́sìn nígbà náà kírun sí anábìnrin sọ́lù kàmárà ayé tó mọ́ ní sọ́lì anábìnrin kírun bí i sí kí ó lè ta àkókò ánì mọ̀nà sí kankan hajj mo ṣe yìí bí mo ṣe ṣe náà nìkan iná ṣe bóòlù anábìnrin ṣe sọkú ọ̀rọ̀ yẹn ọ̀fà wàhálà wọ̀nyẹ́ kan pé àwọn afọ aládùúgbò pé ẹ wá ṣàlàyé bá dábì ṣe kírun tó bá ti sọ́tán ẹ wá ṣàlàyé bá dábì ṣe nígbà gbẹ̀mí ìwà ló fi di ọ̀ràn sí wa lọ́rùn níbo tẹ́lẹ̀ pé à ń sòkú láti gbà yẹn ni wàhálà ti dé wàhálà lákọ̀ọ́kọ́ òun náà ni pé òkú òkú wà níbẹ̀rù ọlọ́mọ bá ṣe sòkú yẹn lámọ̀ sí kíni ìlàmọ̀ràn torí oore kan tá a fẹ́ rí mẹ́ bóyá popularity pé ó sẹ́yìn ìyá ẹ̀ ó sẹ́yìn bàbá rẹ̀ àbí torí owó tá fẹ́ sí kíni tá fẹ́ pa wọ́n ti òkú lẹ̀ báyìí àfọ́ọ̀mọ́ béèrè pé àwòdà àwọn ọmọ ẹ̀kọ́ kí ló fẹ́ fẹ́ bẹ́ẹ̀ ṣe òkú tẹ́yìn ó tí ó rí níjọ́ òun tó jẹ́ pé oṣù kan ara yóò sì máa gbà tẹ́yìn ọ̀rọ̀ tó wáyé pé ẹ́ ìjọ ìjọ ìyàn ọkàn mi ní ọlọ́run ọ̀rẹ́ mi lọ́lọ́ yìí àbúrò mi lọ́lọ́ yìí ẹ̀mí ti lé ẹ̀mí ti lé látara ìwàkuwà látara ẹ̀rọ ọlọ́run gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tún kan ọ̀rọ̀ tàwa àfáà yìí bá ń ṣe ṣùlá wọn jọ ọlọ́mọ́sá jáwá ní òṣèrà gbogbo wàhálà wà lọ́wọ́ wàhálà wàhálà lẹ́sà aládàlẹ́dìn òrìṣẹ́lá iléhìn wàhálà lẹ́sà aládàlẹ́ òrìṣẹ́lẹ̀ ọlọ́run ni a béèrè lọ́wọ́ àwọn afá àwọn ìnábí ọlọ́run àtàwọn afá tó rọ́ lé wọn a béèrè ìpè ṣàlàyé ọ̀rẹ́ sí fáwọn èèyàn lẹ́yìn a béèrè lọ́wọ́ àwọn ta sọ fún ìpè ẹ̀yìn káfíńtà bíríkìlà bàbá bàbá olówó sí wọ́n sọ àbí wọ́n sọ ẹ dákun torí tọ́lọ́wọ́ bá wa àdúrà ń bókú ẹni bá láàdúrà bókú a máa yà wá bí a yà mẹ́ta ń sìn tọ́ba ti wá sọ pé àní tóun sọ náà ni pé àdúrà ìbókú àwa e, kàfàrà rẹ̀ yóò di kèfèrí lábẹ́ ẹ̀sìn ọlọ́ torí ẹjọ́ bá ti pẹ́ ọlọ́run bá nírọ́ kí ni ọmọ jẹ́ ẹ mọ̀ jẹ́ kèfèrí ọlọ́run ni wọ̀kú rọ́bì rahamuhuma kama rabbayani sọ̀kìyàn àdúrà ọlọ́run ni máa sọ wọ́ ọmọ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ dààmú púpọ̀ máa bẹ̀ mí kí n kẹ́ bí wọ́n ṣe kẹ́ náà nígbà tó wà kékeré àwọn ti lọ́nsìn máa ṣàdúrà fún wọn ọlọ́run wọ́n lẹ́dí nàjà omi bá dìhìn yẹ̀kùlùn ọlọ́run láwọn kan ní àwọn ẹni rí àwọn òde lẹ́yìn àwọn ẹni rí ṣáájú rọ́bà náà wọ́n mọ̀ wá sọ pé wọ́n lọ igi fèrèlà náà fèrèjì wa wọ́n ní ikhwanina alladhina sabaquna bil iman gbogbo àwọn ọmọ ìyá wa táwọn náà ṣáwájú wa pẹ̀lú gbàgbọ́ bá wa fèrèjì àwọn náà àdúrà ń bòkù àbí òbòkù jama àdúrà ń bòkù anábìwa muhammad sallallahu alaihi wa sallam wọ́n tàn assalamu alaikum ahlad diyar ẹ̀yin tẹ́ wà nínú ilé yìí ilé lànàbí pé dáàrú dáàrá ní diyar àláfíà ọlọ́kọ̀ mọ́ bá yín o a jẹ́ pé ilé wa permanent houses wa ò ní itẹ́ eléyìí tá a wà tẹ́nìkọ̀ kan wá dá ń gbé yẹn àákàn gbé bẹ̀yẹn fásitì kan díẹ̀ àsìkò díẹ̀ ànábì oyin àláfíà kọ́ mọ́ bá gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ilé yìí mínàlì mọ́mìnì náà wọlé mùsùlùmí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ mùmìnì òdodo mùsùlùmí òdodo wa inna insha allahu bikum lahikun àwọn náà ń bọ̀ wá bá yín o anábì ní máa ṣàdúrà fáwọn tó wà ní tẹ́ tẹ́ bá ti kọjá ń tẹ́ àbẹ́ gbókò lọ tẹ́ àǹfààní ẹni tó bá sin sí tẹ́ àǹfààní tẹ́ ẹni tó bá sin sí tẹ́ àǹfààní tí ọmọ jẹ nìyẹn gbogbo àti wọn ti ń gbókò lọ tẹ́ wọ́n máa ṣàdúrà fún àbáwọn kan sọ sẹ́yìn ilé àgbàlá àgbàlá ń kọjá ń bẹ̀ wọ́n sọ síwájú ilé àwọn èèyàn ń tọ̀ síbẹ̀ ẹ bá rí báwọn ṣe ń ṣe sàárè nílẹ̀ yorùbá kọ́dà bí èèyàn bá gbọ́ ayé àtàdísì èèyàn sọ pé ẹ̀dá kan ẹ̀ má sinmi sílẹ̀ o lẹ́kọ̀ọ́ ti wá ń bẹ̀ lọ́wọ́ alẹ́ wọ́n máa ń tẹ́lí síbẹ̀ tí wọ́n gbà tí wọ́n máa sún bẹ̀ àwọn èèyàn bára wọn sún bẹ̀ àwọn sàárè tó wà ní kọ̀rọ̀kọ̀rọ̀ agége wọ́n wá ń tẹ ọmọlẹ̀ lọ́wọ́ tẹ ọmọlẹ̀ bọ̀ ó sí láàrin àwọn yòókù rẹ̀ tí wọ́n ti máa sàdúrà fún ojoojúmọ́ olùsìn ni àláfíà ọlọ́run máa bá yín o ẹ̀yin tẹ ojú olùgbàgbọ́ òdodo tẹ wà ń bí o ànábìdẹ́ kan máa sàdúrà fún wọn nasalullah lana wa lakum al'afiya àláfíà ọlọ́run máa bá yín ọmọ bá wa náà lọ́mọ ti sàdúrà yẹn tán àdúrà yóò bò yín dàrú ni ànábì dìde ńjọ́ kan lóru ọba lọ sí bakayin algarkad ìtẹ́ ńlá kan ni ìyàwó aisha ọ̀dọ̀ ànábì lọ́wà ànábì wà lọ́dọ̀ rẹ̀ ọwá dìde ọwá ní bàrí rà pé kọ́ ló bá wọn tọpaṣẹ ànábì ipò lànábì lọ mo lérò pé ànábì lọ ọ̀dọ̀ ìyàwó mi ọba rí pé ànábì ń bọ̀ láti ìtẹ́ ìtẹ́ òjìnà sílé ànábì wa ni ọlọ́run ló gbé mi dìde ó ní kí ilé ṣàdúrà fún gbogbo àwọn tó wà nítẹ́ ìtumọ̀ ni pé àmọ́ ń ṣàdúrà fókù lẹ́yìn náà tó mú jáde mẹ́ pé ìtẹ́ da kádé tẹ mùsùlùmí tẹ́bá ti wá gbókùnrin tẹ́bá ti gbé lọ tẹ́ tẹ́bá tí wọ́n ti ń béèrè pé ìjọ ni gbogbo ọ parí ìjọ níjọ́ mẹ́ta ó ní kò síjọ́ mẹ́ta ìjọ oníjọ́ méje ni kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ àràkọọ́lẹ̀ fún ẹ̀sìn wa ìjọ kátó wá pé ìjọ mẹ́jọ kátó wá pé ọdún kan àbí wọ́n ti wá ń yí ẹ̀yìn rẹ̀ padà láwọn ìlú tán ti máa ń yí padà a máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba nínú aburú yẹn ọlọ́run ni ó sí nílùú wata wáyé kọ́lọ́mọ́sá ìsàlékún ìmúdóṣinṣin wa léde sunna nabi wa muhammad sallallahu alaihi wa sallam kọ̀dọ̀ òde nìyí ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa lẹ́yìn gbàtà wá ti kú ní tẹ́ ó ti parí síbẹ̀ nù ní tó kù ni pé ká lè mójú tó gbèsè tó kù ṣe kí ni tó kù jẹ kì í sàwọn àwọn ìlú kan bẹ tí máa ń sunkún tí ń gbàdá dálẹ̀ báyìí kì í ṣe pé wáyà ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ni ń ronú bó ló ti fẹ́ rí owó tó fi ṣe kí ni tí ó fi sọ̀kú torí pé òun náà ti dájọ́ òun náà ti fẹ́ gbàjọ́ ó ti bá wọn ṣe ń jẹ̀bú ó bá wọn ṣe ń lọrin ó bá wọn ṣe lẹ́kọ̀ọ́ ó níbi wọn kọ́ sí ipò tí ìyàtọ̀ òun náà bá kú òun náà ṣe kí ni òun náà lè gbàtọ̀ òun náà ọlọ́run ṣe sàárà di ọwọ́ ọ̀rọ̀lẹ́ àwọn yẹn jẹ sàárà tán ni wọ́n ń béèrè pé ọ̀nà ibo ni wọ́n gbà ìfẹ́ wọn ò dáwó ẹ̀dàkùn nínú ìtumọ̀ ẹni tí ò kéwu sí sàárà nìyẹn tẹ̀gbẹ́ tẹ̀gbẹ́ sàrà fún albaransi ẹ̀hẹ̀n èyàn nílùú tí kankan lọ́dọ̀ ẹ̀ mọ́ ìjẹ́ ni pé n tó fúnyàn nítorí ọlọ́ ọwá fúnyàn ní sàrà ọwá tó gba nǹkan kan lọ́wọ́ ń tọ̀hún padà òun jẹ màálù òwò gbowó lọ́wọ́ ẹ̀ ṣé sàrà ni ẹ ìwọ́tọ̀ bá ń tanra rẹ o ṣe sàrà ọ̀ọ́ kan ń ṣèrànù àbó ń ṣe bísínẹ́sì kátó wá pé àwọn tí wọ́n ti wọ́n ń jó tí wọ́n ń lùlù àwọn tí wọ́n ń jó tí wọ́n èyí ń bẹ lábẹ́ yẹ̀pẹ̀ ń bẹ nínú òkùnkùn ń bẹ lábẹ́ pákó àwa jó àwa ń lùlù àwa wọṣọ tuntun eléyàn ò pé torí yẹn bá pé èyàn mọ̀ pé tọ́kàn kọ́ ẹ̀ nítọ́kàn ni pé ṣé bàbá yìí ṣé bàrìsákù tó wà yẹn ṣé ó wà láàrin àwọn tí wọ́n ń gbádùn ni àbọ̀ wà láàrin àwọn tó ń ṣe kí ni tí wọ́n ń jìyà ibi tọ́lọ̀ yẹn ti bàyàn lẹ́rù ni pé ẹ̀rí ta ẹlòmí ẹ̀ ní rínú rẹ̀ ẹ̀rí ta rẹ̀ ní rí kọ̀kọ̀ rẹ̀ ẹ̀yìn ó rò pé à ọ̀yẹ̀ kọ́ máa gbádùn yíṣu ń jìyà torí àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tí ó ti karabọ̀ tẹ́yìn ọ̀sẹ̀ kínní tẹ́yìn ọmọ ẹlòmí lẹ́sìn rò pé ní burúkú ni kọ́jẹ́ pé ó kù díẹ̀ tí ó fi kú ó ti túbá ẹ̀yẹ́ kan láti ilẹ̀ kọ́lẹ̀ ní mọ́sàdúrà mu ó sì ń bẹ nínú kẹ́ ọlọ́ ìgbà tẹ́yìn wa mọ ibi tó kù yẹn wà sẹ́mọ̀ níjọ ọdún à ń sin nìka à ń sin ìyàwó à ń kó mọ ìlàwọ̀sọ tuntun níjọ ìdì níjọ jimá ìfẹ́ ilé eléyìí wọ́n kílẹ̀ àdíṣe wà lérí ẹ̀ kọ́dà wọ́n bọ́kọ́ lọ́mú ipé tẹ́yìn máa ń ṣe ìyàwó fọmọ tẹ́yìn ń gbọ́mọ lọ́lé ọkọ káwọ́sọ tuntun ìjọ ni bóòlù yóò ṣe wọ́sọ tuntun torí pé nìkan kú àṣà yẹn ó wá láti kìí ṣe tí mùsùlùmí bá wọn ṣe aṣọ òkú àìrà ní islam àìsí òkú dépò dára sọ òkú ẹ̀yọ́ màyá mi nínú tó kù tó bá ní níjọ́ olókú ó ní òkú kọkàn ìtọ́kàn ní kọ̀dọ̀ òde yìí nìyí bó láti san gbèsè tí bàbá jẹ àtìyá ta ló jẹ lówó ó san gbèsè rẹ̀ gbèsè méjì ló wà gbèsè yìí tó jẹ́ tọlọ́hun àti gbèsè yìí tó jẹ́ tàwọn mọ̀nàbí ádámù ànábì nafsul mu'mini mu'allaqatun bidaynihi hatta yuqda anhu ànábì ní ẹ̀rí mùmí lóòdòdó tó bá jẹ gbèsè tó bá jáde láyé nafsul mu'min mu'allaqa ìtumẹ̀ ni pé mahabusa mahabusa tó mìnà ní àb gbogbo ẹni ó bá ti jáde láyé tó bá jẹ gbèsè wọ́n ní ìdẹ̀ra tó yẹ kí wọ́n fún ìdẹ̀ra yẹn wọ́n sùn ní ti fún mahabusa yọkan wà ń bẹ̀ sẹ̀mùkú ti ní problem ni ẹ torí pé ó jẹ gbèsè kó kò lé ayé títí tí wọ́n fi san gbèsè yẹn tán bá ti wá san gbèsè yẹn tán ìkẹyìn ọ̀sẹ̀ wá sí kínní yọ̀sẹ̀ wá dọ́dọ̀ rẹ̀ yọ̀sẹ̀ máa gbádùn gbèsè yìí lọ́pọ̀lọpọ̀ wa jẹ lẹ́nìí táwọn mọ̀ sọ pé ẹ tani ó jẹ gbèsè ẹ nàìjíríà náà jẹ gbèsè ẹlòmíì kan wá yáwó àníyàn tí ò ní dáa padà lọ́sẹ̀ kínní ìlọ́dà ẹni bá sì ti wá yáwó tó wọ́n láníyàn pé òun ní dáa padà ànábì ni ọlọ́run ní jórí dáa padà kọ́ lè bá jìyà ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ẹ rí ọ̀rọ̀ gbèsè yìí wọ́n tó bá jẹ́ gbèsè tọ́lọ́hún bóyá ó lérí pé òun ṣe kankan fọ́lọ́hún kò padà wá sí kan ẹ bá rị rẹ̀ ó Ramadan ẹ bá gbà padà yín tẹ́jogún ẹ bá gbà padà owó wọ zakati kọ̀ yọ àbí kọ̀ rántí ẹ bá ṣe yọ arábìnrin kan lè ó ní wà Ramadan ó ó sì jẹ gbèsè àwẹ̀ Ramadan afa asumu aniha sí mo lè gbà fún anábì súnmi ani ummiki ara ayi ti laukana aleha dainun akunti kọdiyata tó lè san gbèsè ọlọ́wọ́n ba àwẹ̀ tó jẹ́ bá gbà tó bá jẹ gbèsè tó bá jẹ gbèsè láàrin ìlú sẹ́ bá sáà bẹ̀ ní bá san wọ́n láwọn bá san anábì ní okudu okudu lọ́ha fọlọ́wọ́ àmọ́ wà nínú ààrẹ nínú Ramadan ó wá ṣàárẹ̀ yẹn lẹ́yìn Ramadan ó wá kú sínú ààrẹ yẹn àníbàsán torí pé àsìkò tó wà yẹn àwòye sọ̀rọ̀ yẹn lérí ẹ̀ àmọ́ ààrẹ ti lọ lẹ́yìn Ramadan yín ti ń lòdì yín ti ń jáde yín ti ń jẹun ààrẹ ti yá kò wá san àwẹ̀ yẹn ó ti láǹfààní àti san kò wá san tó bá kú àbà san àbà gbà wẹ̀ pẹ̀lú yọ̀ǹda ti tẹ ọlọ́run ọba wọn mọ́mọ́ta wa àlẹ́ ìṣòwò ànẹ́mìnira tó bá kú tó jẹ gbèsè àwẹ̀ wọ̀lí yòhò àwọn tí ó jogún ẹ̀ náà nìkan ṣe kíni kan bá san gbèsè tàwọn ọmọ nábì ádámà òun náà ní owó lẹ́yìn náà yọmọ ayá mi nítorí tó kàn sàdákàtù járíà oníkílá fẹ́ ṣe fókun yẹ tí ìdẹ̀ra nù sàárì òfin máa pọ̀ sí tí wọ́n náà bá wàhálà tí ìyá rẹ̀ ṣe tí bàbá rẹ̀ ṣe ó rí i pé nígbà tó ọbẹ̀ rẹ̀ jiná tán lọ́lọ́run ṣe kíni lọ́lọ́run mú lọ́dọ̀ nígbà ọbẹ̀ jiná tán kí ìyàwó máa jọbẹ̀ kí bàbá máa jọbẹ̀ nìkúbádé ló ti jẹ́ pé ẹjẹ́ àtọ́ ọmọ pẹ̀lú àníyàn pé afẹ́kọ́mọ yẹn wà lìjánà kátọ́ ọmọ pẹ̀lú ẹ̀sìn lèyìn òfin ní lùs tọ́ba tọ́ lérí ayé nìkan pé yọ̀ọ̀ra mọ́tò fún ọ yọ̀ kọ́lé fún ọ bẹ́ẹ̀ mi bá ti bọ́ mọ́tò òwúlò mọ́ o ilé òwúlò mọ́ o bàtà òwúlò mọ́ aṣọ òwúlò mọ́ o àmọ́ tọ́ba tọ́ lérí ẹ̀sìn tọ́ba ti jáde láyé sàárà sàárà nínú àwọn nínú àwọn ládá tí máa bókun nínú sàárè òun náà ní kọ́ ọmọ ọmọ ṣàdúrà fún yàn ọmọ tó ń ṣàdúrà fún ọ kò ní jọ ọmọ lẹ́bọ̀ọ́ lọ́jọ́ mọ̀ súnà tó ní tàwíìdì ọmọ tó àwọn olùkáfìrí náà ilà fìtọ́lá àwọn bá ní àdúrà táwọn kèfèrí bá ṣe wọ́n kú dànù ni ẹni tí ó gbọ́lọ́wọ́ gbọ́ ní ọmọ abẹ́ lọ́n fún ọ tó sì jẹ́ pé ẹni tí ó bá kọ́ mẹ́ lẹ́sìn yóò lù sí láyé yóò lù lọ́rùn ẹni tí ó kọ́ ọmọ rẹ̀ ní bí ó ṣe jẹ láyé bí ó ṣe jẹ yóò dààmú lọ́jọ́ alẹ́ wọ́n ní torí wọ́n ní wọ́n ní ká máa tọ́ ọmọ kálíbà jẹun wọn láyé kálíbà jèrè wọn lọ́rùn ayé láti jẹ wọn ọmọ ọ̀run láti jèrè ẹ̀ oúnjẹ nìkan la jẹ láyé ọ̀run lèyẹn ti jèrè ọmọ ó dà lọ́mọ tó bá mùsùlámù dọ̀run èèyàn wà nínú sàárè yóò sì máa gbalada láì sí ilé ayé nínú àwọn sàdákà járíà tí wọ́n ní ká máa ṣe òun náà ni bina ilmasjid kakọ masalasi fún bàbá wa kakọ masalasi fún ìyá wa àbí ká gbẹ́ kànga fún ìyá wa àbí ilé ẹ̀kọ́ fáwọn àfa wa tí wọ́n ti kú darul aitam ilé ọmọ òrukàn kakọ fáwọn tó jẹ́ pé wọ́n ti lọ wọ́n ti kú lóòkọ wọn kára kòránì lọ sí mọ́sálásí wọ́n ní káṣe wákàtí tìjárí wákàtí tìjárí òun náà ni kéèyàn kàn ra bíódìn kan ó ní bíódìn yìí èmi mo ní ọ àmọ́ gbogbo owó tí wọ́n bá ń gbà ń bẹ̀ mo fi ṣe sàárà fún bàbá mi òun náà ló ọ ẹnu owó tí máa ń jáde ń bẹ̀ yóò máa jẹ́ sàárà fún bàbá rẹ̀ eléyìí náà ń pè ní wákàfù tìjárì tíyìn bá jáde ilé ayé anábì ní ìdààmú àtàbùnà ádámù kọ́tà àánú amalu ilà mi sàlá anábì tíyìn bá ti kún ilé ayé kò sí tó lè wúlò fún yàmá kò síṣẹ́ tíyìn lè ṣe má tíyìn lè gbalada àfihàn mẹ́ta lókùn tí wọ́n máa báyàn kí ní alákọ̀ọ́kọ́ sọ́dà kọ́tì járíà sàárà tá a ṣe tọ́jẹ́ pé ládàá rẹ̀ ń báyàn jòjòjúmọ́ ìwọ́tọ̀ kọ́ mọ́ṣáláṣí ń sìn táwọn yẹn bá ti ń jáde mọ́ṣáláṣí láàárọ̀ ìyá rẹ̀ tọkọ fún yọ ara ọmọ dẹ̀ nínú sàárè ní jojoojúmọ́ táwọn èèyàn bá ti ń lo mọ́sálásì ìwọ́tọ́ ọlọ́lẹ̀ gbẹ́kànga gbogbo àtàwọn èèyàn bá ti ń pami lódò ni ara ọmọ dẹ̀ bàbá rẹ̀ tí máa ń bẹ nínú yà ọlọ́run ọmọ sì yà yín fúfú yẹ tí máa ń bẹ nínú ìkẹ́ ìkẹ́ náà ọmọ sí kíni yọ ọmọ pọ̀ sí wá wojọ́ tí bọ́ọ̀ tí ó lò kó tó gbẹ kànga wọdún tí ó lò kó tó gbẹ nígbà míì gan gbogbo tí bàbá rẹ̀ àtìyá rẹ̀ sí nígbà wọn lé ayé níṣẹ́ rí ó lè má tó kànga tó sí kíni tó fún sáàdù ó lè bá nẹ́bọ̀ Muhammad sallam ó ní ìwò òjíṣẹ́ ọlọ́run ó ní ìyá mi mà dákẹ́sìn ìyá mi kú ní abàtàsọ̀ dákọ̀ àníhà sí mo lè ṣe sàárà fún anábì ní ìyá rẹ̀ kú sáàdù ó lè ṣe sàárà fún ó ní sàárà wò lọ́wọ́ lọ́lá jù anábì ní sákù ìlmà anábì ní lọ́lẹ̀ ìgbẹ́ kànga fún ẹwọ́n tá anábì ní ká ṣe fókù ẹwọ́n tá wà ṣe kíní ẹwọ́n ṣe tí ìbá jẹ́ mùsùlùmí òdodo gbogbo tó bá fẹ́ ṣe ilé ayé ó anábì sàṣíwájú rẹ̀ ipe ìrún tí mo fẹ́ kì ẹ̀dàkùn ìsàlàyé fún mi kí má kírun ṣòfò bóò là nábì ṣe kí ni lókì ọ̀fẹ́ lọ́mọ́kà ó lè bá wọn àfa ẹ̀dàkùn ìbá ń ṣàlàyé hajjatul rasul bóò là nábì ṣe ṣe hajj kọ́ mọ́bà ṣe lé lọ́mọ́kà ọ̀fẹ́ yọ sàká ó lè bá wọn àfa ẹ̀dàkùn ìsàlàyé fún mi obìmọ̀ ó lè bá wọn àfa bóò là nábì ṣe kó ma ọ̀fẹ́ sí ìyàwó ó lè bá wọn àfa bóò là nábì ṣe ni kò sí ọ̀tọ́ lọ ń tẹ̀lé àwọn oníwà sàlàyé fún ọ pé ẹja sí tíra inú tíra láti mẹ́sìn kìí ṣe pé wọ́n ń ṣe báyìí àṣà wa ni abá lọ́wọ́ àwọn bàbá òun àwọn bàbá ọlọ́run bá kẹ́ gbogbo wọn àwọn bàbá yẹn ṣe dáadáa púpọ̀ wọ́n sì láníyàn tó dáa wọ́n sì gbìyànjú nínú ẹ̀sìn ara gbìyànjú wọn ní gbogbo àwọn tàbí kúlẹ̀ ọlọ́run sábà gbàgbọ́ wọn àmọ́ kìí ṣe gbogbo tí wọ́n ṣe lọ́kọ̀ rẹ̀ tì ẹ̀yọ́ màyá mi kìí ṣe gbogbo tí wọ́n ṣe ló ṣe kíni ìlọ́kọ̀ rẹ̀ tì èyí tó bá kọ̀rẹ́tì ń bẹ àmà bá lọ èyí tó bá kọ̀rẹ́tì á kọ̀rẹ́tì àmà wá ṣàdúrà fún wọn á sì máa tọrọ àforíjì fún wọn. kò tọ́ sọ ẹnìkan kọ́ yanu kọ́ máa pé àwọn bàbá kan iṣẹ́ kí ni wọ́n ṣe kèfèrí làwọn bàbá alákọ̀ọ́kọ́ ni pé bàbá tó pé kèfèrí yìí ṣé ọba kú fúru lọ́wọ́ ẹ̀ nítorí pé tọ́ọ̀ mọ̀ dáadáa tọ́ọ̀ ń sọ wàhálà ńlá ni ẹni tọ́ọ̀ bá ti ń ṣe kú fúru gan ọgbọ́dọ̀ pé kèfèrí títí tó fi ṣàlàyé fún pé ti ń ṣe yẹn ọ̀dà ó sì máa yà wá tọba ma yàwà tó wá ní tó wọ́n mọ́ sí ni ẹ̀hẹ́n àbọ́ sọ fún rẹ̀ pé àwa ń ṣe nǹkan báyìí ọ̀sọ̀ ẹni tó ti sọ nǹkan ó ti sọ bóun ṣe jẹ́ ó sì jẹ́ pé kádàkùn torí tọ́lọ́wọ́ bá wa ká máa ṣàdúrà fún gbogbo àwọn àgbàlagbà tó ti lọ ká sì máa tọrọ àforíjì fún lẹ́yìn tí ó kù díẹ̀ káàtó kànga lànàbì ní kágbẹ́ lẹ́yìn náà Qur'an kò lọ mọ́sálásí ànàbì ní ìdá mọ́tàbùn adam kọta anu amòlélà mi sọ́dà kọtìn járe àwọn ilé mẹ́jọ tọ́fà bí ẹni bá kọ̀yàn lẹ́kọ̀ọ́ wọn ni ó wá wà nílé ayé yọmọ gbalada tó bá tún kú àwọn tọ́kọ́ lẹ́kọ̀ọ́ yẹn tẹ́kọ̀ọ́ yẹn sàǹfààní yẹn wọ́n wọ́n mú ládàá rẹ̀ wá bá wọn ẹ àwọn tí wọ́n ti kọ́ àwọn lẹ́kọ̀ọ́ tí wọ́n ti lọ Imam Shafi ingbalada Imam Maliki ingbalada Imam Ahmad Ambali ingbalada Ibn Taymiyyah eh, ingbatẹ Imam Ibn Qayyim Jawziyya ingbatẹ gbogbo èèyàn tọ́kọ̀ yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n ní yọ́ ma sàǹfààní fún nínú sàárè táwọn èèyàn bá ti ń sàǹfààní níbi ẹ̀kọ́ tó ṣe kí ni tọ́kọ̀ wọn torí kéèyàn tó lè kọ́ yẹn lẹ́kọ̀ọ́ èèyàn lágùn èèyàn dààmú lẹ́yìn náà àwọn wọ́lẹ̀ dín sọ́ọ̀lì yẹn dẹ̀kúnlẹ̀ abọ́mọ ti ń ṣe àdúrà fún yàn ẹ̀yọ́ màyá mi nínú nǹkan téèyàn máa ń ṣe fókù tí máa ń sàǹfààní fókù òun náà ní ká ṣe hajj fún òkú ẹnìkan lè bá ànábì ó ní ìyá òun ó ní wọ́n fẹ́ ṣe hajj kò wá rí ṣe mọ́ sóhun lè ṣe hajj fún ànábì ní hujji anha ànábì lè ṣe hajj fún wọ́n sì gbé bàbá rẹ̀ dìde lálàájì tó bá dìjà lè kíyàmá kò sì dé mọ́kàn àwọn olówó ń bẹ tí wọ́n fowó ṣòfò owó màálù méjì mẹ́ta tó ra ó sanwó hajj

ọmọ lè ṣe dáadáa sí ọ̀rẹ́ bàbá àtọ̀rẹ́ ìyá ẹ̀ adébìnrin gbogbo dáadáa tó bá ń ṣiṣẹ́ àwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ àbọ̀ àwọn ọ̀rẹ́ ìyá ẹ̀ àbáwọn ẹbí ìyá ẹ̀ ẹbí bàbá ẹ̀ wọ́n máa fi ṣe ìdẹ̀kùn fún bàbá rẹ̀ nínú sáré sọ̀rọ̀ pé bàbá rẹ̀ ní ṣe tẹ́lẹ̀ nígbà tó wà láyé yìí wọ́n ń bá bàbá rẹ̀ ni pé a lè máa sanwó ọmọ òrukàn pé ẹ bá ń wọ́n ọmọ òrukàn kan tí máa sanwó sukú rẹ̀ owó kí ládàá rẹ̀ ń bàbá mi nínú táà máa ń ṣe òní káwò pé opó kan náà àwọn opó tó ti lọ ẹ̀yẹ́ mo fẹ́ rajà fún mo fọ́ kọ́ sọ́ọ̀bù fún lókọ bàbá mi àti ìyá mi ọ̀kan náà àwọn wa ìmáàmù wa ti ń kírun fún wa nílùú ìmọ̀ fún wa ní fifty fifty thousand lóṣù lókọ bàbá mi wípé kí ládá tó bá wà ń bẹ̀ kọ́ máa bá bàbá mi kí ìmáàmù olè ní okun láà tí ó fi máa ṣe kíni tí ó fi máa kírun tí ó fi máa kọ́ wa ní kéwú kọ́dà àfẹ́mọ́ tí wọ́n ń jẹ àfẹ́mọ́ tí wọ́n mú àfẹ́mọ́ tí wọ́n ń ná nígbà ibi wá dé tí wàhálà dé ó wá dé pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn náà wọ́n wá padà wá bọ́ sínú ṣẹ̀ṣẹ̀ àbá ti ń tẹ yẹ̀pẹ̀ ìṣẹ̀ṣẹ̀ ní ṣe ìṣẹ̀ṣẹ̀ ní wàhálà tó ń pẹ̀pẹ́ ń dafa ni gbogbo tí wọ́n bá fi ń wá ìmọ̀ àkọ́kọ̀ yẹn pè ní wọ́n dafa èdè Yorùbá ni pé wọ́n da ifá wọ́n máa ń fi ọ̀pẹ wọ́n máa ń fi owó ẹyọ wá wọ́n sì máa ń fi yẹ̀pẹ̀ náà sí kíni nígbà wọlé àfáà táwọn àwọn òpè dákun ṣé bàbá ṣé àwọn ni eléré ẹ àwọn oníṣẹ̀ṣe nílùú ni wọ́n ní wọ́n ní wọ́n fi ń dá àwọn èèyàn lóhùn ni àti bọ̀tán bó ní kọ́lọ́mọdé àmà o ẹjẹ́ dá àwọn àfáà padà sínú súnà pẹ̀lú ká wọn bí àbá ti ń jẹ mọ́mù wàhálà ńlá ni o ẹlẹ́ create business tí ọmọ ṣe tí dáadáa ọmọ wa bá nínú èyí lè lọ lè ṣe dẹ́kìn ilé ìmọ̀mù pé ló kọ̀ ya mi bàbá mọ́mù ilé yìí mo ti dẹ́kẹ̀ mọ́tò yìí ló kọ bàbá mi anything tó wá di pé yín wúlò yín wúlò fọmọ nábì ádámọ̀ táwa dà níyẹn òkú sí ládàrá ọmọ bòkù àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ máa bá wa lérí abala yẹn ipe fìdáwù tẹ fẹ́ káńsù yẹn wàhálà ńlá ni o wọ́n ní ah káńsù fìdáwù fìdáwù sí bẹ̀tẹ̀lẹ̀ náà gbogbo tíra láka pátá kò sẹ́nìkan tó sí tíra débi báàbù fìdá àwọn bàbá ní àwọn náà bí wà wípé inú lálàrí àsìmáwí wọ́n kàn ní báàbù fìdá yẹ́jìlẹ́sù aqaribul mayyiti wal mu'minina wal muslimina fi hayyihi àìjòkó ilé olóòkú àmàlọ́lẹ̀ jẹun ọba péjọ mẹ́ta ọba péjọ méje ọba pé ní ẹ̀ńsòkú ọba lọ́n yẹ́yìn padà ìkankan náà gbogbo ẹ̀ àmọ́ àwọn àlùfáà kátọ́jú wọn kò sí tó mú gbogbo àwọn kìíní ìwọnú ẹ̀sìn bá a ṣe tọ́lọ́ kọ́bọ̀ táfi ṣe kíní táfi jẹun ní o kò sí kan mi lábẹ́ o ká mójútó tọ́lọ́ kọ́bọ̀ wọn ní tá a bá fa gbòrògbòrò ṣe kíní gbòrò fagbó tá a bá ti mọ̀ pé àfẹ́kìbì dáwọ̀ mọ̀ ẹ̀sìn sì mọ́ ká mójútó àwọn ìmọ̀ wa àtàwọn àfáwà káwọn náà sì gbà pé èyí kéwú mọ́ ṣiṣẹ́ wípé nígbà àti kéwú tán wọ́n ní ká máa jókòó nu yàrá ni ọlọ́run tó bá dijọ́ jímọ̀ ẹ̀pà títà rẹ̀ ràtì àwọn sàábà àwọn àfa àkọ́kọ́ ni ẹ ọlọ́run ẹ wá kí jímọ̀ ẹ bá tún kí jímọ̀ dáńkọ́ ẹ fẹ́ sàkó tó sọlá ẹ padà sọ́ọ̀bù yín àwọn àkọ́kọ́ náà àwọn sàábà ni Abubakar ń tasọ Umar bin Khattab ń sòwò Usman bin Affan olówó ni Abraham bin Auf Abu Hanifa aṣọ mọ́mù malik gbówó lé sí ìṣòwò ṣáàfì gbówó lé sí ìṣòwò àwọn ọdún àǹbà nílẹ̀ kan lórí pé tálíkàlà wọ́n sì yáyọ kan wọ́n dẹ̀ ń káwọn ìlẹ́kọ̀ọ́ ẹni mọ̀ bá tán wá rí bẹ́ẹ̀ wọ́n fi ń sẹ̀mí tí à ń kọ́ ọmọ ní kéwọ̀ bá ti tó jẹ mọ́ èèyàn gbọ́dọ̀ wá ọ̀nà míì tí wọ́n fi ṣe kí ni ẹ̀yin lẹ́wọ̀ ràn ṣe àfẹ́ ni kò sí tí ma ń fà ibi ni àtẹ́bọ̀ àti bídíà gbogbo àyìn àsàlátù kìíní kálukú dálẹ̀ yẹn ẹnì kankan ọ̀dá kankan lẹ̀ torí ọlọ́run o kálukú ń dálẹ̀ kó lè fi survive ni o ló fi jẹ́ pé tí jàmá rẹ̀ bá lọ sọ́dọ̀ jàmá mi yọ́ ma bínú à ń ṣe bí ẹ̀sìn tí wọ́n fẹ́ kọ ni tọ́ náà fẹ́ kọ kò ní ìdí kí kó tún jàmá yóò ní ó ti gbá jàmá òun kò ní kí má kò ní sálámà sí má sókùn onú ló ní torí pé ó ti kú nínú ó ti lọ lè jọyìn àwọn nídìí bẹ́ẹ̀ kọ́lọ̀ mọ́sẹ̀ ìsànù wa ẹ̀yọ́ máa yá mi ẹ̀rí ilẹ̀ yorùbá èyí tá a wà yìí kádàkùn torí tọ́lọ́wọ́n bá wa kí ká gbìyànjú ká bẹ̀rù ọlọ́run àsìbábùlẹ̀ ìtìfà wọ́n ní tẹ́yìn bá fẹ́ sàǹfààní pẹ̀lú gbogbo tá à ń sọ yìí tẹ́yìn fẹ́ sàǹfààní pẹ̀lú gbogbo oore tó wà nínú islam tẹ́yìn máa rí nínú sàárè wọ́n ní alákọ̀ọ́kọ́ tàbí ẹ̀tọ́ làwùláàdì kéèyàn tó ń ṣe fún bàbá rẹ lọ́mọ rẹ náà ṣe fún ọ tọba ti ṣe pati náà pé wọ́n lùlù wọ́n jòsì ọmọ rẹ náà ń bọ kó mineral ní sì ń bọ gbé kúlà sórí kò ní ìdìbò tó máa sọ fún wọn mọ́ tọba ti kú ní tí wọ́n ṣe lẹ́yìn rẹ̀ tọba ṣe fìdáwò mọ̀ pé ìjọba ti kú kò sọ́gbọ́tọ̀ fẹ́ dá wọ́n ṣe fìdáwò lẹ́yìn rẹ̀ àtọ́jú ayé rẹ ló ti ṣe kíni ló wọ́n ti mọ kíni stand rẹ̀ tó bá ti gbé bàbá rẹ lọ tẹ́ mọ̀ pé tẹ́ni wọn náà ló ṣe kí ni làwọn ọmọ tiẹ̀ náà ń gbé wọn náà lọ torí wọ́n ti mọ̀ pé stand bàbá wọn ó sì wá kọ́ sínú wàsíyà rẹ̀ wàsíyà kìí ṣe wíìlì ní ń pè ní wàsíyà wàsíyà yìí ṣe bá ṣe ń pingun àkọọ́lẹ̀ nípa àwọn nǹkan tá a fẹ́ kí wọ́n ṣe lẹ́yìn wa àtàwọn gbèsè tá a jẹ àtowó àwọn èèyàn tí ń bẹ lọ́dọ̀ wa òun ni wọ́n pè ní wíìlì ní Islam èèyàn gbọ́dọ̀ pín nǹkan kan bẹ́ẹ̀ ọ gbọ́dọ̀ pín nǹkan kan fẹ́ni kankan nínú àwọn tí ó jogún nínú wíìlì rẹ̀ tó fi yàtọ̀ sí western will yẹn western will àwọn òyìnbó àwọn ò ní ìyàwó òun ọmọ àwọn lágbẹ́já yóò pín yóò dẹ̀ kọ́lẹ̀ wọ́n dẹ̀ kú kálukú mu tiẹ̀ èyí tó sunkún sunkún èyí tó rẹ́rìn ọ̀rẹ́rìn èyí tó ń sepele bàbá rẹ̀ ó sepele bàbá rẹ̀ èyí tó sàdọ̀ àwọn ọ̀lẹ́dọ̀ yóò pín wá sí wù àìpé gómìnà Islam yóò kú tán ká tó pín àwọn tó pín gan àwọn ẹni wọn ò lè dá pín àfi kán lè ka Al-Qur'an Al-Qur'an ni ó pín bọ́lọ̀ ṣe dá sí ọ̀rọ̀ ayé wa lọ dá sí ọ̀rọ̀ ogun wa níta máa ń kọ sínú ìwé tó wà nílé ẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ gbèsè tó jẹ kẹ́mi rẹ̀ kọ́ mọ̀ bá máa dààmú à ànábì sàṣálà ń dé ibi òkú kan wọ́n fẹ́ kẹrun sí la ànábì sọ jẹ gbèsè wọ́n lọ jẹ ànábì ní ẹkẹrun sí nǹkan yìí là èmi ń lọlé bá ànábì ṣe tó wájú ọlọ́run àdúrà rẹ̀ ọ̀ràn kó fi ká gbèsè kúrò lórí ẹni ọjẹ́ gbèsè ànábì padà sílé ó tún wá lọ bí jànáza kan ó fẹ́ kírun anábì tó jẹ gbèsè wọn lọ jẹ anábì ni òun fẹ́ mọ lọ ẹnìkan wá ní ọ̀rẹ́ òun ni òun bá san dínà dínàránì náà ni o dínàrì méjì anábì wá kírun níbo òdíjọ́ kejì anábì pàdé ẹ̀ bó ni ó ní òun sì gbìyànjú níbo òdíjọ́ kẹta ó ní sinna lòun san yìí anábì ni ní sinna lọ́bẹ̀rẹ̀ sí gbádùn yìí kò gbádùn tẹ́lẹ̀ láti jẹta ìdààmú ló kó sí ẹjá ọ wà kọ́ lẹ̀ torí tẹ́gbẹ̀rẹ̀ bá bọ́ o lè jáde kọ́ mọ́ wọlé o lè lọ bíṣẹ́ kọ́ mọ́ darí o lè fẹ́fù kọ́ mọ́ dé kọ́lọ̀ mọ́jà lọ lọ́dẹ èyí tí o bá sínú kádàrá rẹ ọlọ́mọjà kú sí mọ́jà kú lọ́la mọ́jà kú lọ́tọ̀ padà kú náà ni wọ́n sàdúrà níjọ́ kan kò ní gbà tó tó bá ti kọ́ lẹ̀ yẹn kí kọ́ lẹ̀ yẹn kò ní jẹ́ kí yóò jẹ́ káwọn yẹn tètè rí ọ̀dẹ̀ ní fi ìwé wíìlì yẹn síbi tó gìnà bọ́ọ̀ bá ń kọ wíìlì kò ní okun jọ kẹta ẹ̀rú máa ń bẹ lómi tó bá ràwé ẹ̀rú tó máa bá ìpè ah tó bá ti ń kọ àdọ́mọ̀ bá àbí ara ń rò fóun ni àbóhun fẹ́ kú ni rọ́ o ìwé tọ̀rọ̀ àti tó nǹkan yẹn bọ́ọ̀lù bá ní ó tún kú hundred years tó fẹ́ lò nílé ayé ó lò ó tọ́mọ pàtàkì pé mo ti kọ́ kí ní ìṣàn hundred years mo ti kọ́ ni bọ́ọ̀ bá sì kọ́ tẹ́rù ń bọ̀ ó lè kú lẹ́yìn ìṣẹ́jú méjì ọkọ̀ síbẹ̀ pọ̀ jẹ gbèsè dúkìá rẹ̀ tọ́wà lọ́wọ́ àwọn èèyàn ìwọ náà kọ síbẹ̀ kí oògùn rẹ̀ ọmọ gbé tọba ní nǹkan kan ta ilẹ̀ lónìí ní kọ́ọ̀lẹ̀ kọ́dà bọ́ ọ̀jẹ́ bí ọmọ kọ́ọ̀lẹ̀ nítorí tọ́ tẹ́nìkan kan ọ̀bá mọ̀ lẹ́yìn wọ àwọn tó talẹ̀ fún àwọn náà wọ́n padà tó ń gbà lẹ́yìn padà ìdí wọ́n pè ní wọ́n kọ wíìlì nìyẹn lẹ́yìn lẹ́ẹ̀kẹta òun náà ní pé gbèsè gbèsè tọ́jú ọlọ́run àwẹ̀ ni ọ̀fẹ́ ṣe kankan fọ́lọ́run ọba ni tọ́jọ́ ọ̀ràn àyàn tó ti lérí fọ́lọ́n ọkọ̀ síbẹ̀ lẹ́yìn náà wọ́n wá kọ iṣẹ́ náfìlà tátàwá ike mo fẹ́ fi kíní mo fẹ́ fi wá ládá fúnra mi nínú sàárè eléyìí ni wọ́n ń pè ní sọ́dákàtà járíà àfúlùs ìdá kan nínú mẹ́ta wá ni ipe ọ̀fẹ́ kọ́lẹ̀ pé ẹ̀dá kò ti bá kú ẹ̀bá ń kọ́ mọ́sálásí ẹ̀bá ń tọ́jú ọmọ òrukàn ẹ̀bá ń tọ́jú opó ẹ̀bá ń tọ́jú àwọn aláìní ẹ̀bá ń ṣe omi sílùú wa tí wọ́n máa mú ọsibítù báyìí ẹ̀bá ń kọ́ gbogbo tó fẹ́ kọ yẹn kò gbọ́dọ̀ ju ìdá kan nínú mẹ́ta lọ so tó bá di ìdúrọ́kànnù mẹ́ta lọ òun nílò sáàdù dáwì nígbà tó fẹ́ jáde láyé ó lóun fi gbogbo owó òun lẹ̀ fún islam anábì lọ́lọ́wọ̀n ògbà bẹ́ẹ̀ ó lóun fi ìdajì lẹ̀ anábì lọ́lọ́wọ̀n ògbà bẹ́ẹ̀ ó ní ìdákan nínú mẹ́ta anábì ní ìbọ̀ túlùkù kẹsì ìdákan nínú mẹ́ta náà pọ̀ ọ̀dà láti bó ṣe fẹ́ nìyẹn anábì fi ní ọlọ́wọ̀n ọba àlá ó fún yín nígbà láàyè kẹfì ìdákan gbogbo tẹ bá ní kẹfì ṣe endowment fúnra yín tẹ́jẹ́ pé ẹ fi ti ṣẹ́rí tí ládàá rẹ̀ ọmọ bá yín nínú sàárè tó bá ti ìdákan mẹ́ta lọ wọn nílò tó dáwọn ọmọ rẹ anábì ní wọ́sáàdù kọ́ fa ọmọ rẹ lẹ̀ kí wọ́n dìde nínú ọlá rẹ nínú owó rẹ ọ dájú kọ́ wá fi wọ́n lẹ̀ lólóòsì yàtà ká fà fún nanas tí wọ́n mọ̀ wá dalubára lẹ́yìn ìgbà tí wọ́n ti gbádùn ìwọ́n ti pín owó síta àwọn ọmọ rẹ wá dìde wọ́n wá dolòsì anábì ní ń hmm, kíkí jojoojúmọ́ ni bàbá ti kú ìrun ọ̀sọ̀rọ̀ àyàmọ́ àmọ́ ìnáwó ń kọ̀ntínù nínú ilé rẹ̀ ìnáwó kọ̀ǹtínù ìjọ kejì tẹ́ máa ti bọ̀ ọmọ lè báyìí wọ́n jẹun àbí wọ́n ní jẹun nulẹ̀ wọ́n ní lọ́wọ́ skul àwọn tó wọ́n torí pé arákùnrin yẹn dá àwọn ní ẹ máa gbé mọ́tò fún lọ́fẹ̀ẹ́ fún lé lọ́fẹ̀ẹ́ àwọn ẹbí rẹ̀ náwó lọ ní ọgbọ́dọ̀ ní nǹkan kan tó dè mọ́lẹ̀ síbi òfin nípa ìyàwó ẹ bọ́lá bá ní ìwọ lọ́kọ̀ọ́kọ́ lọ tọ́lọ́lọ́ nìkan lọ́mọ ẹjọ́ kọ̀ọ̀kọ́ lọ lẹ́yìn náà àwọn mọ̀lẹ́bí òfin ní ráre ọkọ̀ sílẹ̀ ìpè bá ń ṣe sàárà báyìí àmọ́ sàárà yẹn gbọ́dọ̀ ju ìdá mẹ́ta lọ níta máa ń kọ sínú wíìlì nìyẹn àmọ́ ogún mi ìyàwó mi ẹ̀fún lágbájá ọmọ báyìí ẹ̀fún lágbájá bí ẹ bá kọrú ẹ̀ kalẹ̀ yóò wọ ọ́nà lọ́rùn láwọ̀ súyẹ́tà lèlèwárì àdébìlẹ̀ ni tí ó bá jogún àyípín gún fún ìwọ́ bá tiẹ̀ lọ làwọn òpin pẹ̀lú àṣẹ ọlọ́run ibi mo ti lọ òun náà ni pé ta bá fẹ́ sàǹfààní ta fẹ́ kí sàárè wọ́ rọrùn ká tọ́ mọ eré ẹ̀sìn àwọn ọmọ wakọ́lọ́ mọ́sàbà yà wọ́n dáadáa gbogbo ohun tọ́mọdé ọba kà ọba ti ó parí primary school kó lè kéwú tó bá kéwú tán tó yíye tán ọmọ wa kàn tí ọba kà lọ torí káka ìwé náà yìí sàrámù àwọn èsè boko haram bá ṣe wáyé àwọn kan gbìyànjú boko haram ẹ̀dàkùn ṣe boko haram lèmi wá sí mísì mo tẹ̀ fáwọn èèyàn lẹ́nu tán láàárọ̀ yìí ní kí tó kún lé mo pẹ̀lú fáwọn èèyàn lánàá àwọn aládùúgbò wa pa màlúù fún rẹpẹtẹ sí boko haram mọ́ ń pa màlúù ebí èèyàn boko haram mọ́ ń pa nígbà ọ̀rọ̀ fẹ́ dàrú mọ́ ọlọ́run ọmọ ní ẹja kúkú lébẹ̀lì wọn pé boko haram làwọn fífò yìí àwọn tó fẹ́ kásù fìdáwò ẹja pè wọn ẹja lọ wọn mọ́jọba àwọn ni wọ́n padà wá kó sọ́wọ́ ìjọba torí ìjọba ó béèrè pé evidence là níbo ló ti bá ọmọdé ṣe méjì nídìí bẹ́ẹ̀ ẹ̀dá kò torí tọ́lọ́wọ́n bá wa ẹja kọ àwọn ọmọ wa ní kéwú kí wọ́n kọ́kọ́ dà fáà kí wọ́n tó di gbogbo tí wọ́n bá dà lóòfin ní lùs lóòfin jáde láyé lọ́mọ gba aládàá nínú sàárè ẹlẹ́ẹ̀kejì sóbọ̀tò sọ̀lìhìn kábà àwọn ẹni rẹ̀ àwọn ẹni rẹ̀ kábà wọn tó ẹ kò lè bá di dáadáa ṣe rí nísìnyí kálukú ti yàyàkúyà nítọ́fà ni pé à ń bá wọn onírìnkùnrin rìn tó bá ti mọ̀ pé ọ̀rẹ́ rẹ̀ yìí yóò ṣokùnfà náà fún ìjà lẹ́yìn kú lẹ́yìn látara bẹ́ẹ̀ e, èyí ò lè láti bọ̀ tán dáadáa torí pé àwọn ọ̀rẹ́ rẹ̀ dáadáa náà wọ́n mójútó wọn mójútó lé rẹ̀ wọ́n mójútó àwọn ọmọ rẹ̀ lẹ́yìn náà dùá ọmọ bẹ̀lẹ́ wọn bá kọ́lọ̀ fún láti bọ̀ tán lẹ́yìn náà ó gbìyànjú kí wọn náà kò túbá ẹni bá túbá kúrò níbi ẹ̀ṣẹ̀ wọ́n ní àtá ìbò mẹ́ta zambi kàbálá zambala wọ́n ní bígbà tí ó ṣe rí náà ni ó kíyàn ní ah, wọ́n ní kàbá yọ̀ọ̀dá ìmọ̀ ń fa ya sàárè ìmọ̀ ń fa iná ọlọ́njọ́ alìkìyàmù wọ́n wá gbọ́ ìsìwá ṣe mọ́ wọ́n ní gbogbo èyí tó ti ṣe sẹ́yìn ọlọ́run sì parẹ́ illa man taba wa amana wa amila amala saliha ọlọ́run bá ní ẹni tó bá túbá tó wá tún gbàgbọ́ torí à ń ṣẹ̀ṣẹ̀ ṣe o ọ̀pọ̀lọpọ̀ àtàwọn mọ́sálásí o àwọn ìyálọ́jà ń ṣẹ̀ṣẹ̀ ṣe o wọ́n kàn borí ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyálásàlá tún ṣẹ̀ṣẹ̀ ṣe o àwọn èèyàn ṣe gbé bóòdó ń pè ẹgbẹ́ ẹgbẹ́ ìbílẹ̀ táwọn mùsùlùmí tàbá ń wówó kíláàsì àpè ọlọ́n ọlọ́ni fábùtẹ́gù indalahi rizqa ọlọ́ni ẹwọ́ owó wá sọ́dọ̀ mi ọlọ́n àwọn oníṣẹ̀ṣe táwọn bá ń wó kíláwọn ṣe wọ́n wẹsẹ̀ ṣé mùsùlùmí àwọn wẹsẹ̀ àwọn adájẹ́ mùsùlùmí tí àbá fẹ́ kíkọ́ ọ̀tá ọ̀ká wa aka kùrìsì aka bakora aka falaki aka nas àwọn tó wà ní ṣẹ̀ṣì kí làwọn máa ń lò àwọn máa ń fi wo àti ẹ̀fọ́n ta ha màlúù wọn máa fi ń kọ́lé gbogbo màlúù tí wọ́n pa fún ẹran léyà ń sìn yẹ́rì wọ́n tọ́jú ẹ̀fọ́n ta ha rẹ̀ wọ́n fi kọ́lé àdó wọ́n fi kọ́lé ẹ̀wọ̀ láàrin Islam àti kíni àti ṣẹṣẹ tọ́bà rẹ̀ mùsùlùmí yóò lógun ọrùn àbí yóò sì sàdúà kèfè ní kọjá máa yóò fi nǹkan kọrùn tọ́pọ̀ ẹ̀nà dúdú wọ́n fẹ́ ha fáwọn ayé fáwọn àjẹ́ gbogbo tí ń ṣe wá pátá ọ̀nà tí Islam là kalẹ̀ wà ọ̀nà tàwọn oníṣẹ̀ṣẹ̀ ọ̀nà ṣe kí ni ọ̀nà wà tí kan bá dàrú mọ́yàn lójú tó ń wò pé àwọn ah, fẹ́ fẹ́yàwó ìmọ̀ yìí tí ń fẹ́ náà àwọn méjì mo fẹ́ lọ́kọ àwọn méjì ló pè mí mo fẹ́ tráfù ẹ̀rú ń bà mí ṣe bí sìtẹ̀kára lànà mi ní ká ṣe ó gbé rákà méjì nàró ó fẹ́ sòwò méjì ẹ̀rú ń bọ̀ ó fẹ́ labroad àwọn kan ní kọ́ wá ní New Jersey àwọn kan ní kọ́ wá ní UK the same business ẹ̀rú wọn bọ̀ pé èwo ni ó da nínú méjèèjì ó gbé nẹ́fìlà nàró tó bá ṣe nẹ́fìlà yẹn tán ó wá tẹ́wọ́ ọlọ́run wọlọ́mọ èmi ọmọ wọlórí èmi orí wọlọ́mọ tó pamọ́ o mọ́sà darí mi lọ síbi tí orí bá mẹ́sí kí ni kiri bá mẹ́mẹ́ táwọn oníṣẹ̀ṣẹ̀ tí kan máa dàrú máa lọ kí làwọn máa ń ṣe àwọn máa ń dafa àwọn máa ń tẹ̀yẹ̀pẹ̀ ẹ wo bí ìṣẹ̀ṣẹ̀ ṣe wọnú Islam àwọn kan wọ́n máa sọ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni mo ní ẹ̀ ẹlòmíì máa èèyàn tí ń bọ̀ wá síta tó mú tẹ̀sùbà lọ tó sì fi ìgbàdí tó fi sísàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ tó jẹ́ kẹ́nìkan ó ṣe kíní ẹnìkan rí wọ́n fẹ́ rí wọ́n fẹ́ rí ọtún fi agbádẹ́ ìbáyìí pé ah ẹmọ́ mọ́ o ẹ̀dẹ́ fínẹ́tì lọ́mọ tí ń ṣe ọyẹ kó mú kíní ẹ̀ lọ́wọ́ ni mí sí lọ sẹ́mi kúrìsì á ti mọ̀ pé àwọn kan ṣe bẹ́ẹ̀ wọn kò ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n ń gbé kíní sọ́run yàn pé àwọn dìkìlá ara wọn àwọn náà dẹ̀pẹ̀rẹ̀ àwọn ní muslim àmọ́ àwọn àtàjẹ́ mùsùlùmí tábà ti di udkhulu fi sílímì kàfà ọlọ́run ní ẹdúró pa sínú sílá wala tattabi'u khutuwati shaitan ẹ má tún wọ̀ tó ń wò sí máa o wallahi ẹ má tún èso lọ́tà o èso lọ́tà wa o èyàn ń wọ́wọ́ ó lè bẹ́sù sẹ́sù fẹ́ kó lówó tẹ́lẹ̀ àbí kí ní tẹ̀yàn tẹ̀yẹn ìyẹn ta lọ́dà alẹ̀ èso lọ́dà èyàn fẹ́ kọ́ lọ́hún sóhun ó tún wá lè lè farakọ mọ́sọ́dọ̀ tá ẹ̀ tọ́jọ́ ṣetán inna ṣetán lakum adu fattakizuhu àtọ́ wọ́n tó wọ́n tó ń sùn kan wọ́n láti sọ mọ̀ pé ó lè farakọ mọ́sọ́dọ̀ tá ẹ̀ nìyẹn ipa rẹ̀ ti ká o ẹni wọ́n fẹ́ sun jẹ tí ń rìn lẹ́yìn kíni tí ń rìn lẹ́yìn àrò tó jẹ́ pé ẹ̀dàkùn ọlọ́wọ́n bá ní alamọ́ adìlẹ́kùn yá bá ní adam allah ta'budu ṣetán ọlọ́wọ́n bá ní ẹmọ́ sẹ́so ẹmọ́ dọ́dẹ́ so inna lakum aduwwun mubin wa anibuduni ọlọ́run wa ọ̀darí wa kó lọ́dẹ́ sùn ó ní wa anibuduni ọlọ́ni ẹ̀sà wa sọ́dọ̀ mi bẹ́ẹ̀ bá ń wó ẹ̀pẹ̀ mi bẹ́ẹ̀ bá ń bẹ̀rù kọ́ ipò ọ̀tọ́mọ́ kàyín àṣìbíyà Allah wa ni'mal wakil ti tó àṣìbúnà Allah wa ni'mal wakil kò sí bákọ́rà fálákì nas ọlọ́ni anibuduni èmi ní ẹ̀sìn torí ìbádà àti ìsìtẹ̀ àánà ìbádà náà méjèèjì mo fẹ́ kí àdébí fi àdùá ó wọlé ìbàdà ọ̀dọ̀ ọlọ́run yẹn sálọ ọ̀fẹ́ ga nípò sálọ ọ̀dọ̀ ọlọ́run jẹ́jẹ́ dí mú ọ lọ́lẹ́ ra agbo kò sì sàdúà ìrí <laughs> ń fọ lọ́lẹ́ ra panadol kò sì kíni kò sàdúà inú rùn ọ lọ́lẹ́ ra oyin kọ́lá kò sì sàdúà sẹ́ni o ti kílẹ̀ ń sàdúà kílẹ̀ jẹ́ wá ajẹ́ pé ilẹ̀ yorùbá wa adébòkátà sí kátún ìsìlámù wa kágbéyẹ̀wò kálíbà pàdé ọlọ́run bá dáadáa bá a ṣe ń lọ yẹn à ń lọ díẹ̀díẹ̀ à ń dàgbà ojú ń lọ díẹ̀díẹ̀ etí ń lọ díẹ̀díẹ̀ ẹsẹ̀ ń lọ díẹ̀díẹ̀ alọ́ à ń súnmọ́ sáré ojoojúmọ́ ni èyàn ò ní padà wá o tó bá ti lọ tiẹ̀ ò ní padà wá mọ́ o ẹlòmíì ló tún kù tí wà tiẹ̀ o wọ́n ti lọ tiẹ̀ nù wọ́n ní wọ́n máa sọnù sáré pé èrìjì àwọn ni ẹ̀dá mi padà wá ah kí mi náà wá ṣiṣẹ́ rè kí mi náà wá gbàgbọ́ kí n kírun kí mi náà wá ṣiṣẹ́ rè wọ́n ní ọ̀rọ̀ ti kọjá ó ti kọjá ó ti kọjá fún ọ ah ọlọ́run wa bì ọ́ ẹni kọ̀ọ̀kan wọn mọ́sà síwá lọ́mọ àlìjẹ́nà kọ́lọ̀ mọ́ síwá lọ́mọ aná wọ́n sàdọ́ àfáwọn bàbá wa Sheikh Abdul Fattah abidahulaw ta'ala àti gbogbo àwọn àlùfáà nílùú yìí kọ́lọ̀ mọ́sà wọlé àánú ẹ̀ kọ́lọ̀ mọ́sà wà mú wa dúró kọ́lọ̀ mọ́ba aláàkó sàlékún dáadáa wa kọ́lọ̀ mọ́ba aláàkó sàlékún ìkẹ́ rẹ̀ kó sàlékún àrísìkì àláfíà dídí ojúmọ́ àṣeyọrí lérí ìmáàmà lérí ìlú قانتا نسأل الله تعالى يجعله من المسلمين ومن المؤمنين ونسأل الله تعالى أن يجعله من آل الجنة ọlọ́ mọ́sá àti bàbá náà lọ́mọ àlìjẹ́nà bàbá ògbọ́dọ̀ gbọ́ kan ní mọ́sàdọ́ sí bí bàbá mo ní kọ́ lọ ń sọ ìdọ́mọ àlìjẹ́nà mọ́ lọ́rẹ́ kan iná àwọn níbọ̀ wa ee má ní bàbá alágbájá ọlọ́run sí ìdọ́mọ àlìjẹ́nà ájọ wà jẹ́nà yọ̀wà rẹ́ rí ó ti gbọ́n tí sọ yé torí òun ti gbọ́n nínú wàásí láì mọ ìgbàgbé mo ní ẹni as-salah ìgbè ìrún lè yẹn fi wà jẹ́nà òun ló sì lọ́wọ́ òkèrò yìí mọ́ á ní kọ́lọ̀ ń se lọ́mọ jẹ́nà kí ni sọ ní dàdẹ́ tí nìyẹn kọ́lọ̀ ní ọmọ kírun ó ti wá gbọ́ yé yẹ́wà ní àmì ọlọ́mọsá ọba ọlọ́mọ sí wọn lọ́mọ jẹ́nà gbogbo wa náà ta jẹ́kùnrin lóbìnrin àti gbogbo àwọn àgbàlagbà tí wọ́n gbé torí kalẹ̀ ẹnì kọ̀ọ̀kan ọlọ́mọsá sí lórí rẹ̀ ọmọ ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ jẹ́ wọ́n ní nàmí lẹ́yìn islam àrọ́mọdé ọmọ wa kọ́lọ́mọ jẹ́ ọsẹ́sẹ́ mi lẹ́yìn islam gbogbo àwọn tí wọ́n ti sá lọ kọ́lọ́mọ àdá wọn padà gbogbo àwọn alárìsìkí àárín wa tọ́lọ́ ń lò wọ́n fẹ́ sí ọlọ́mọsà إن في أموالكم وأنفسكم ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أذى كثيراً